Christmas. ẹnu mi dry tolú tó bá ní wet uh, wet lips ṣùgbọ́n tó bá ní go live tó bá ní wet i mean wet ṣe wet lips kó bá mi go live now. me understand bó ń sọ nǹkan kan mi reading of the Bible kí ni mo jẹ inú mi ń dry mo ti wà short of let me drink. Kini kí ló dé tó tó ń fún mi ní àrò kan báyìí let me read even if you relate your phone the body will always be located next to the Shaggy. Oh. I want to do. Ṣé me. Can ló ṣe é Go kò ó eh. All right, thank you, Suya báwo ló ṣe ń ṣe look at it I like what you cover what you use to your uncover your head. mo ti wà lọ́nà mo mo ti wà lọ́nà fún. yes okay. kí ló ń sọ. okay. thank God o. I don't know èmi dẹ̀ máa ń láyè tí báyìí ṣe mi ní ńlá kí ní báyìí sí ìtọ́ ẹnu mi kàn dry ẹ́. Eh? I won't feel it again ah, thank God you know I'm, I'm natural I don't feel like ó jẹ́ kí n fi kọ́ra sọ́run mi kẹ́ mo fẹ́ sọ̀rọ̀ gan-an ọlọ́run ọ̀rọ̀ wà ó but a máa kàn sójú ẹ̀ náà táwọn ọ̀rọ̀ kúrò ní. hello kẹ̀kẹ̀kẹ̀ hello. Hello, Tututu. Today is a Labor Day in Canada and America as well. Have you? Happy Labor Day. Oh. Happy Labor Day. Oh. Happy Labor Day. Our oh. hmm. kò is only at the dè máa Let's go to the Bible first before um ọmọ let me pray don't before then let's even go let's play music music go really play o oh. christian music o oh. ẹ̀yin ọba ògo Oya, connect eh, òun ní ìyá ọlọ́run mọ̀mọ́ bọ́lá ẹ̀yin ọba ògo òun ni ọlọ́run ẹ̀yin ọba ògo òun ni ọlọ́run yìí fúnṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi wọ́n ó wá pẹ́ láwọn èrò mímọ́ lọ́run ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru ẹ̀yin áńgẹ̀lì mímọ́ ẹ bóyá ẹ ti rẹ̀ kọ́ńfẹ̀sì you get it jẹ́ àkọ́kọ́ play music ká tó gbàdúrà. òun ní ọlọ́run ẹ̀yìn ọba òru òun ní ọlọ́run yìí fún ṣẹ́yanu rẹ̀ tí ó ti fi wọ́n. òun ni ọlọ́run ẹ̀yin ọba ògo òun ni ọlọ́run yìí fún iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi wọ́n ó wá pẹ́ láwọn èrò mímọ́ jẹ́ n fi ìjáàbù borí mi mo fẹ́ praise ọlọ́run àwọn black. tí gbogbo yín jùmọ̀ tẹ̀wọ̀ ojú rẹ̀ ìjọba rẹ̀ iṣẹ́ rẹ̀ yóò máa yìí. Happy Labour's Day. mímú làrá dáa ti pọ́jú rẹ̀ dúpẹ́ o gbọ́ àdúrà. Louder, louder. That's louder. This is Isaac. This is Ishmael. I preach peace loud it now eh? kò loud tó ń tèmi o kó tètè bẹ̀rẹ̀ we are reaching. orin yẹn mo fẹ́. sí o ọba ẹ o. ìyẹn náà fún àìbọ̀ tìyẹn ni mo fẹ́. ẹ̀yin ọba ògo òun ni ọlọ́run tó bá lè rí kọ jẹ́ fẹ́nu mi kọ́ ẹ̀yin ọba ògo òun ni ọlọ́run. tolúwa ni mí yìí fúnṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. òun ní ọlọ́run ṣe passport mi ìkejì yẹn tí mo kí ni company mi ní Dubai yẹn get it for me kán lè mọ bí ṣe máa ń borí mi ní Dubai when you go to the immigration office cover your head ẹ̀yin ọba ògo òun ni ọlọ́run yìí fúnṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi wọ́n ó wá pẹ́ láwọn èrò mímọ́ lọ́rùn òsì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru ìyáńgẹ̀lì mímọ́ ìrúra kí gbogbo yín júbà tẹ́wọ̀ ojú rẹ tí gbogbo jọba rẹ táyé ti yí lọ iṣẹ́ rẹ yóò máa yìn iṣẹ́ rẹ yóò máa yìn fi fún Olúwa ọkàn mi. ẹ̀yin fúnra padà àti gbogbo ọkàn ìmúláradá ti pọ́njú rẹ̀ ó dá mi lójú pé ó gbọ́ àdúrà ẹ̀yin áńgẹ̀lì mímọ́ ẹlùdù ìgbàgbọ́ yín jùbà tẹ́wọ̀ ojú rẹ̀ kí gbogbo ìjọba rẹ̀ báyé ti yí lọ iṣẹ́ rẹ yóò máa yìn iṣẹ́ rẹ yóò máa yìn fi ìbùkún fún Olúwa ọkàn mi. Did you get it? My driver license ló fi ń wá ó wà nínú passport mi gọ̀gọ̀ old passport mi yẹn ṣé o mọ̀ pé nǹkan ìwà lọ́wọ́ ọ. wo old passport mi yẹn my divine driver license tolúwonú passport kìíní yẹn. tí gbogbo yín júbà tẹ́wọ̀ tì rẹ̀ tí gbogbo jọba rẹ̀ táyé sí yín lọ iṣẹ́ rẹ̀ yóò máa yìn yín iṣẹ́ rẹ̀ yóò máa yìn yín fìbò kún fún olùkọ́. Tolu, you don't know it's your passport. You go lower. You want to send say. Ó wà nínú owó náà mílíọ̀nù tó wà nínú bẹ̀ yẹn. I drop my old passport. You know, I pass um, Nigeria embassy have one with them, but I still have another one. You know, there are two. You know, just bring. I want to show them the. Kini kò sound dáadáa létí mi. See, it's not sounding like the something is not the gbedu. It's not sounding like ohun oh, I mean ohun ohun alétí mi. Kò kí yẹn o bí ní sound tó kì tó. So inú ti mọ́tò ẹ kí wà nínú mọ́tò mi. Nísìn mọ́tò yẹn ó ní sound inú ẹ̀gàn mo tún kọ́kọ́. Tó bá rí bá máa máa dún gbígbó rẹ̀ ní gbọ́ǹta. Eh? This is yours. Ó wà nínú envelope. Mo fi sí tèmi náà sí i. I dropped the other one, the first one, you know, the old one, I mean, Tolu, check those I'm kinní to wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. Emma, má bínú ẹ jọ̀ọ́. more mọ̀ ni mo kàn fẹ́ fi You will look for it too. Should we start uh, from um, the word of God or we start from this àwọn àjà o, ajá àti o? ajá and o ẹni ọlá ajá and o àjàó ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni ọlá àjàó ajá and o. You get Uh-huh. Uh-huh. So this is, you see? Okay, this is your old old old. I think I should have um, Dubai something here. The Hmm. ìgbà tó ń fún mi ní visa wo lélẹ̀ yeah I just want to show you how I I, want to show you I don't want to okay I'll look something look for something to cover it. No worry. Let me help you. Let me help you. You want to fold something? No, you use the way, use that one covered like that. Yeah. Exactly. It will show my name. Your name? Yeah. Okay, okay. You might, they know my name anyway. And then use your fingers covered in the one. Okay. Do you see? You see me? Do you see? Do you see it here? I will show you another one my driver license àti uh, resident mi okay my resident to buy when I newly came I didn't cover my head when they got my passport this is my the, my company in Dubai you see but I didn't cover my head here because I newly you know but later when you are going to the immigration office you cover your head. I do wear things because I love them I love short short dress But when I'm going, I'll put abaya on it and then I cover my head. So, oh, rí driver license mi yẹn nínú port mi kọ báyìí nínú port mi yẹn it's not there. The other port tó mú yẹn kọ́ ló máa wà port yẹn tó ń bí gold and black yẹn tó ní báàgì yẹn. Anyway, we move. People knows that um, and I go to church. Redeem is the only church that we have in Dubai then. Redeem. So in Dera. So everybody knows. So when we are going to wherever the offices of uh, the Arab we, we dress like this. When we are going to church, a lè ṣorí wa sílẹ̀, a lè dé fìlà. Leave it now. Come and show me, come and give me hearts. Wá bá mi kó ten wa àbí twelve wá nínú hearts tó wà nílé heart, heart, those Christian or the churches of something. We just want to show you before we, we, we proceed. Okay, before I proceed this moment, I want to tell you something because I preach peace. Okay? I hate evil people, but I preach peace. All right? I am a child of God, a Christian. All right? Ah, o ṣe fẹ́ gbélé mi lórí ni i say bring it down wà á dẹ̀ gbé mo kàn fẹ́ sọ fún yín ni ah, see See? See? But see, I have different different colors. You see? Ó pọ̀ o. A ní kékeré, a ní àwọn pẹrẹpẹrẹ oríṣiríṣi ó ti yé bẹ́ẹ̀ yẹn. So this also I is in fact is comfortable for me. So tá a bá ṣe see, a lot of people be also be feeling somehow, they be mad. All right, I want to preach Jesus and I want to cover my hair. What is it? What is big deal about it? This church is cap and design is very good. It's a fashion. you know? It's a fashion and it's very good. I love it. You know? Like, now if I don't put on hearing, nobody knows. All these things at times cover your shame, cover your body, cover even home up on your Shiri gan. So, so I'm just telling you, I have art, I have uh, fìlà Canada no. I have aṣọ Canada art in Nigeria, ọ̀tẹ́ tó ti wà. So, ti yẹ yín So, but I like me, I don't follow crowd. I follow my mind and I follow God. All right? And the Spirit of God is the one directing us every time. Let's go straight to the word. I mean, let's pray first. Heavenly Father, eternal rock of ages. Omo. Okay, darling. Oti be oti oti ti abi. Oti to àbí? Ó ti tó padà. I like your own. Uh, what you use to cover your head. This one is nice the color is that one is nice i will use the, that one the sign the another day heavenly father eternal rock of ages shall you pray just pray shortly short prayer father, and open the platform for us open the floor <laughs> <laughs> okay just pray okay. according to the spirit of God in you. Father, in Jesus' name, Father, mighty angel, for glorify your name. Thank you, Lord. We thank God you are done. We thank for this moment. Thank you for this new month. because we you have a good plan concerning our lives. We accept our thanks and praise in Jesus' name. Amen. Anyway, have saying Jesus, you please have mercy on us and forgive us all our sins in Jesus' name. Amen. Welcome come and take control in Justin. Amen. Be with us in Justin. Direct Amen. our footsteps in Justin. Direct Amen. our mouth. Everything we're going to do. Amen. Take control in Justin. name. Enemies within our life and our surroundings, for we chase them out in Justin. Amen. Let us spirit of love and down our life in Justin. Empower us in Justin. Amen. Any plans of them concern concerning our life, let it all backfire in Justin. name. Anyway, they're trying to hold us down, Father, set us free from them in Jesus' Let your name glorified in our life in Justin. Amen. Father, name, Amen. Father, in Jesus, in the mighty name of Jesus, Heavenly Lord, we say thank you, we worship you, Lord. I thank you, Lord, Daddy, for your wonderful daughter that I pray to you right now. And you said we should look unto you, the author and the finisher of our faith. Thank you, Lord, because those who trust in you shall never be put to shame. Thank you, Lord, because you're always with us, even when people want to tie us down. No, no, no, no. You said that you said to us that you have been free. You said us free, we are free and free forever. No man, no man, no man can tie you down because you're omnipresent and omniscient, omnipotent, you are everywhere, you are Alpha and Omega. Nobody can tie you down. You go out and you sin at home. Daddy, you are everywhere. Nobody can tie you down. Daddy, because of that, you are not us, you. You are our Father, you are our strength, you are our Redeemer. You are our yesterday, today, and forever. O oh, Lord, receive our praise and thanks this moment in Jesus' name. Amen. Forgive us all our sins in Jesus' name. Amen. Anything that can hinder this prayer, O oh, Lord, forgive. Amen. O oh, Lord, anything that can cause trouble for us now, O Lord, forgive. Amen. Daddy, Lord, open our eyes in Jesus' name. Amen. The plans of the enemy against our Father, destroy it in Jesus' name. Amen. Now I open this platform in the name of the Father, this one, the Holy Spirit. Amen. Yes, we started today, second day of this September 2024. Yes, Lord. Daddy, we pray for the goodness of this month. It shall be our portion in Jesus' name. Amen. We pray for our country all over. The, we pray for people all over the world. Peace shall reign in Jesus' name. Amen. Oh Lord God Almighty, let there be peace in Jesus' name. Amen. I pray for all the business women and men. Oh Lord, you shall succeed in Jesus' name. Amen. For the armed robbers and the stealers and those people, evil ones, Father, expose them this morning in Jesus' name. Amen. Father, do for the oppressors that refuse to repent. Oh Lord, they shall get back for this month also in Jesus' name. Amen. Father, Lord, strike them this month in Jesus' name. Amen. Put all our enemies to shame in Jesus' name. Amen. Daddy, use me my mightily in Jesus' name. Amen. Whatever I ban, Father, ban it in Jesus' name. Whatever I lose, lose it in Jesus' name. Amen. I dip my mind into the authority and the power of God in Jesus' name. Amen. Daddy, take total control in Jesus' name. Amen. Concerning those people who want to listen to me, I pray, Lord, that you prepare their ear in Jesus' name. Amen. Every dust in their ear that made them not to understand. Oh Lord, I pray, Lord, you shake it off in Jesus' name. Amen. Purify their ears in Jesus' name. Amen. Prepare their heart to understand as well in Jesus' name. Amen. And today, any man or woman that may want to fight me because I do this, because I want to talk, or because I want to preach, or because I read the word of God, I pray, Lord, such people shall be slain in Jesus' name. They shall be put to shame in Jesus' name. Amen. Daddy, please support me, support my children, support my people in the mighty name of Jesus Christ. Father, financially, increase us in Jesus' name, materially, spiritually, oh Lord, increase us in Jesus' name. In academic academic session, Father, increase us as well in Jesus' name. Academic career, oh Lord, increase us in Jesus' name. Increase our knowledge, understanding in Jesus' name. Father, Lord, we pray for more strength. Glory, oh Lord, release it in Jesus' name. And concerning that <laughs> hey, leopard, that young leopard, Yerika Pasataya, that is out pretending to be um, like a goat, but he go after children, he go after people. He's a young person. I pray, Lord, that evil spirits of destruction shall destroy themselves in Jesus' name. Amen. That evil spirit that destroy people, that destroy children especially, shall destroy themselves in Jesus' name. Their secret shall be opened in Jesus' name. Guardian <laughs> of the enemy, I command the confusion. Agbára tá fi dè dé ayérú tí o I pray that power right now locate the enemy now in Jesus' name. Amen. Locate the camp of the enemy in Jesus' name. Frustrate Amen. them in Jesus' name. Amen. Thank you, Daddy, because you answer prayer. I worship Lord, because you are God. Amen. For my work which are all over the world, I don't know them, but you know them. Father, please bless them, support them in Jesus' name. Gbogbo pàǹpẹ́ tí ọ̀tá dẹ sílẹ̀, ìwọ ló máa mú lórúkọ Jésù. Ah, ẹ̀yin ọ̀tá gbogbo pàǹpẹ́ tẹ̀ dẹ, yìí ló máa mú lórúkọ Jésù. Ní pàǹpẹ́ yẹn, <laughs> the trap, you shall get into it, not me. In Jesus' name. Kò tó tọ́ta gbé àwọn oníkó sí lórúkọ Jésù. The blessing of this month, Father, please remember me. and give him my portion in Jesus' name. Mm. Oh Lord, bless my children, bless my daughter, especially in Jesus' name. Mm. Those who have been a blessing to us in one way or the other, praying for us, the good Christian, the mo- the good ones in our nation, Father Lord, bless them as well. Mm. Strengthen them as well in the name of Jesus. The sick people, those who are sick, who are sick, and lovers, I pray, Lord, you shall be healed in Jesus' name. You will not die. That sickness is not of, is not to death. The Lord will revive you in Jesus' name. As God is going to set people free, setting people free right now, I will not be bound. My children will not be bound. My children will not die. I will not die. My well wisher will not die, but John, but live to the glory of God in Jesus' name. Thank you, our Heavenly Father. We worship you, Lord. For the labor today is the labor day, actually, in Canada, all over. I mean, also in America, for those people who have been working They celebrate them. Also, I celebrate you. The Lord will see you through. The Lord will protect you. The Lord will guide you. The Lord will, you will eat the fruit of your labor in Jesus' name. I will eat the fruit of my labor. My children also will eat the fruit of their labor, and so shall it be. In Jesus' powerful name we pray. Amen. You yeah, are welcome to this platform. Bola Falashade is my name. I'm a ladies evangelist. I preach the truth. I talk. About, I mean, I say, I say the truth. I love the truth, you know. And um, I'm also a blogger. I'm a businesswoman also. Okay? So, mo fẹ́ polówó ara mi lónìí. All right. Oníṣòwò ni mí. I'm a businesswoman. Okay? I love business so much. All right? And uh, I preach the gospel. I carry, I'm a Bible preacher. I'm also a blogger. <laughs> A blogger, not a bloody idiot. I am a blogger. So you are welcome to my platform today. And today we are doing is uh, it's going to be in one package. Just one package. I'm going to talk about God, reading the word of God, talk about Eniola, Ajao, Aja <laughs> and it's brother ṣé ọ̀rẹ́ ẹ̀ ni ọ̀rẹ́kùnrin ẹ̀ tí ó jẹ́ Bobby Torisky tí wọ́n pè ní Idris mi nípe Bobby Idris Idrisu mama of Ijabulad. <laughs> mama of Ijabulad. clap for mama of Ijabulad. pa pa pa pa pa pa it's not from Lagos He's an Ijabu person Ijebu can only do gbogbo nǹkan tẹ bá rí yẹn bẹ́ẹ̀ yẹn bí nǹkan bẹ́ẹ̀ yẹn má bínú ìjẹ̀bú ló ti máa wá pátáwọ́ fún màmá of ìjẹ̀bú land àti ibdirisu ìjẹ̀bú náà máa ti pa pa pa pa pa. ẹnìkan ní my namesake <laughs> àbí o tí ìwọ wá sílẹ̀ tó bá ti jábọ̀ wá sílẹ̀ bá máa fi ẹ́ bẹ̀rẹ̀ okay We are going. We are moving. No stopping. Ṣẹ́tìrì, Omora. All right. Tolúwanimí, you start with the word of God. Prayer is the key. Prayer is the key. Prayer is the master key. Jesus started with prayer. I handle with prayer. Prayer is the master key. Let's go there. Oh yeah, read for me. Read the book of Luke. <laughs> Bamika, ìwé Luke, ìwé brother Luke, Luke Luke. Ìwé brother Luke orí kẹwàá ẹsẹ̀ ogún ó lé márùn-ún twenty five verse chapter ten verse twenty five from verse twenty five. Torí ẹ̀ ẹ̀ ṣí ẹ̀ ẹ̀ àní ah, jẹ́ kó wá sí platform wọn sanwó ṣẹ́rí nísìnyí wọ́n fẹ́ lọ́ọ̀kì Facebook pa o ṣé o ti yẹn bẹ́ẹ̀ tó torí bẹ́ẹ̀ tó ẹ bá sì sọ pé ẹ fẹ́ máa break ẹ fẹ́ ṣe kankan láti ṣe bẹ́ẹ̀ bàbá gbúyọ́ nu ewé bàbá ṣe bẹ̀ ní ìpè pọ̀ lágbára Kristiẹni máa yó máa yó o torí bẹ́ẹ̀ ẹ̀yin tí ó jẹ́ pé tí wọ́n bá ti create ọba abẹ ní òfun yín then ẹ eh, mórí you understand me I don't want to mi ìfẹ́ bẹ́ẹ̀ yín sí sìn mi ò fẹ́ bẹ́ẹ̀ yín sí ó yá continue. <clears throat> The parable of the Good Samaritan. The parable of Good Samaritan. We talking about the parable of Good Samaritan. And behold, a certain lawyer stood up and tested him. a certain lawyer. Àwọn lọ́yà aládọ́wò ni wọ́n. <laughs> A certain lawyer stood up and tested him. They tested who? Jesus Christ. We are coming for you. I mean, we are coming. Ilé jẹ́ káwọn Bobrisky, I mean, Idris ìlú máa Saying, Teacher, what shall I do to inherit eternal life? Oh, continue. He said to him, What is written in the law? What is your reading of it? So he answered and said, You shall love the Lord your God with all your heart, yes. with all your soul, yes. with all your strength, yeah. and with all your mind, yeah. and your neighbor as yourself. Mm-hmm. And he said to him, You have answered rightly. Do this and you will live. Wait, you love your neighbor like yourself. You love your church member where People around you, people less privileged, you don't oppress people. All right. You don't, you love your neighbor like yourself. Who are your neighbor? We continue. You see, it's just, oh, to preach, but you're not preach already. But we can, you know. Oh, yeah, continue, darling. But he, wanted to justify himself, said to Jesus, And who is my neighbor? Then Jesus. Continue, darling. Then Jesus answered and said, You see, sorry a lot of people want to justify themselves like they know what is right they tell you grammar they speak grammar they tell story to defend what is not right you understand continue Surat then Jesus answered and said a certain man went down from Jerusalem to Jericho a certain man went down from Jerusalem to Jericho and fell among thieves. he fell by mistake iná ó pàdé àwọn olè lọ́nà bí àwọn onífújì tó jà mí lólè ìnáwó ìlọ́tọ̀ ẹ̀ má fi dún bí àwọn olè second thief he fell by mistake because nobody will actually know that these ones are criminals these ones are thieves these ones are olè gbé wiri and co you understand me and then walk straight into them. You understand me? By mistake. Read that place again. Repeat it, darling. A certain man went down from Jerusalem to Jericho. A, a certain man went down from Jerusalem to Jericho. And fell amongst thieves. Yes, he left. That time he left abroad, you know, visited the, the place, certain place, but they invited him and he fell among the thieves. Where he went, eh? But we don't put his authority. Ìtẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo surrounding yẹn ó lè pọ̀ gan. <laughs> Ẹ jẹ́ continue. Who's? <laughs> dúró jẹ́ mi rẹ̀ question. I see them they are reducing ẹ̀yin ò lè wà ń bí ni àwọn ló máa ń kọ́kọ́ dé I trust you who is that <laughs> Sister Bola of the Most High oya <laughs> continue see that. um, who stripped him of his clothing wounded him. you see they stole a lot of things they even you know one naked here. <laughs> ó kọ́kọ́ gbàdúrà kan ó la má jẹun kọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà <laughs> àwọn ọlọ́ṣà àwọn wà ń gbòòrò they are outside there pray to see that pray this is like a joke ọlọ́ṣà is a thief armed robbers you see ọlọ́ṣà <laughs> olúwa má jẹun kọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà <laughs> wọ́n gbà ó má fi ṣeré you understand me o gbúdọ̀ kó sọ́wọ́ wọn kó tó di pé ojú ẹ̀ là torí pé ẹlòmíì tí mọ́tò bá gbá kò ń ṣe òun ló máa mú nọ́mbà when the car hits you at times you may not be the one to pick the number of that car that is why you have to prevent yourself prevention is better than cure if you don't want to crack the wọ́n máa ń pààyàn lẹ́kùn ni they will street naked you they will they will you know on the road they they you know in the public place you understand continue. Okay. A certain man went down from Jerusalem to Jericho and fell amongst thieves, who stripped him of his clothing, wounded him, and departed, leaving him. They half-time. wounded him. They stole. They stole from him, and they left. They say, ah, "Can't you see now? You are left behind." But let me tell you, if you are if you if you are that woman, if you are that man, you understand me? They are telling you, "Can't you see yourself now?" <laughs> Bitterness of left behind. Tell people you are not left behind. If the people go, God is not going. He has not left you. He's there with you. What did I tell you? God is there with you. When I said the oldest, when I said the oldest, the only that is here, some of them depart. But ètò láyà pé everybody knows now. Wọ́n sì dúró ó ti yé bẹ́ẹ̀ yẹn they left because the moment I say oh, only among those you know they quickly left mo rí wọn wọ́n sáré lọ ni <laughs> ó yá continue. Um, now by chance a certain priest came down the road. And you know when armed robber you know tí olè bá ti jalè tán when the armed robber when thieves when they attack when they rob people surely they will let that person alone even thank God you are not dead the only thing you be thanking God for at that moment is oh God I give you thanks because I'm alive. I give thanks to God because I'm, I could witness, I could be able to explain, you know. You can see that, okay, they've naked you, yes. They wounded you, yes. They left you by the road, yes. They do this for you, yes. But you can witness it. It's a privilege. A lot of people, they've done that to them. They could not speak again. They finish arm robbers ìdónà ni wọ́n ní amúrọ̀bà ó lè wá láti pa àti láti parun that they are not if if anybody attack you attack you to the level of your clothes do you know the clothes what they call clothes they attack your finance they attack your business they attack your home they attack your husband they attack your children they attack your friend they attack your platform they attack whatever you do Only ò kì í in fact there is by mistake by, the, by God's grace because God want to bring out somebody wants to glorify himself he, and he want to differentiate somebody and he want to teach a lesson that's why he was alive So it's a privilege for me. Say that to yourself today, Father, it's a privilege. Lord, I appreciate you because I'm alive. Because what the what the enemy have done to me, yes, they don't want me alive today, but you kept me alive. You protect me together with my children, together with my husband, together with my people, together with my family, together with those who love me. Praise! I'm raising prayer for you. Okay? So what the enemy plan is for you to be destroyed after stealing your tea and for you to do what? To die so that you not be able to witness, not be able to explain anything. Pay washing sorrow. And that's why you see armed robber thieves, they have no shame. They are shameless. So they are shameless. Oh, orin kan báyìí. Ọmọ yẹn kan Very much of àkọ́fẹ́ kan ni. Ọmọ àgbẹ̀ pé wọ́n You know, they don't, wọ́n ti come along, lọ́pọlọ lọ, wọ́n ti, they cannot see. Okay? God bless you. Oh, continue, darling. Now, by chance, a certain priest came down that road, and when he saw him, he passed by the other side. You see? A priest, oh, hey! But there were priests, Dorian, Tori to Koja. Some priests, they saw you, and they said they left you behind. Won't go. <laughs> Clap for the priest. Pa, pa, pa. Read that place again. Pa, pa, pa, pa, pa. Ah! Oh yeah. Now by chance a certain priest came down that road. By but, chance, even if it's by grace, you know, chance by me by grace. A priest, a priest that somebody who carry Bible, a priest, somebody who represent God, a priest means somebody who have know the truth, a priest is somebody who supposed to be an helper, a priest is somebody that supposed to be a clear follower. Continue to see that. Um, and when he saw him, he passed by the other side. When he saw the person that had been wounded, they he, he just whoa, whoa, ẹ̀jẹ̀ aṣọ funfun láṣọ mi. I must not touch. I'm not. I must not be touched by this ẹ̀jẹ̀ báwo. Ìwọ àtọ́ bá ti kú ọ àtòrí ẹnìyẹn tó bá ti ṣàgbákò. Ìwọ àtòrí ẹnìyẹn they forget the word of God. Oya continue. A priest left. Ó kọjá. <laughs> Ó dọ̀jẹ̀. <laughs> <laughs> you look good. Please, excuse me. Please, excuse me. Excuse me. Hold on, darling. Some some people go under my they they start imposing me and say, Mommy, Mama, you look good. Don't do that if you don't want me to curse you. Don't do that. If you want to talk to me, come under my platform and talk to me. When they are sending you to be saying jargon against me, the the Lord will destroy you. Okay? Don't let those people be preaching the word of God. I'm preaching the word of God. And you can see me, I'm not cursing anybody. And but nobody can tell me not to refer to whatever has happened. You know, it's a lesson. You understand? We have to, they teach me the lesson of my life. And I have to teach people also. I have to preach God out of this because we glorify God's name. All right? So don't disturb me. If you want to talk to me, those of you of reason are going to my inbox and start sending me message. You do that, I shall it for you. The meaning is that I cause. And Bible is, is biblical. There's um kí lorúkọ ẹ̀ mú bọ̀ o There's uh, uh, alubadi nínú Bible àbí ṣé alubadi àbí yasin nínú Bible O wà ń bẹ̀. I mean nínú Quran ó wà ń bẹ̀. Bible there's cause What of the enemy. So biblical we put prove it for you both left and right all right so don't joke with me don't play game with my life all right i'm not joking i may be laughing when i'm preaching but i i say nothing but the truth all right huh. continue darling Likewise, a Levite, when he arrived at the place, came and looked and passed by the other side. The Levite also, maybe even the people that collected money allocation, that pretend to care for people, they don't care for the right people. They pass Levi ọmọ Léfì náà tún kọjá lọ you understand me ọmọ Léfì where they go for the the both They say ah mo ní si o mo ni preaching o mo ni gbá o mo láwo o in fact this uh, you know we have certain people that we have to face you have to help okay continue. But a certain Samaritan, as he journeyed, came where he wait a good Samaritan. Yeah, jẹ́ kí n ní sùúrù. Now before ká tó lọ. Those who are on my case, who say I'm going to learn in that way, Father Lord, destroy them. Those people who want me to continue, <laughs> who want to continue disturbing me, oh Lord, destroy them. Any man or woman assigned to continue <laughs> to disturb me, to pressurize my life, oh Lord, destroy them. The intricate souls of my case, oh Lord, destroy them. The enemy of my case, of my daughter's case, of my children's case, oh Lord, destroy them. Every enemy against my life, against my children, against my progress, against my goodness, against my ministry, oh Lord, destroy them. In Jesus' name. We oh, are continue. You can pray it for yourself. But a certain Samaritan, as he journeyed, came where he was. a certain Samaritan. Who are Samaritans? Are the people who care for others. Okay, continue. And when he saw him, he had compassion. So he went to the went to him and bandaged his wounds. You see, another version said a certain businessman, a good Samaritan. You see, when somebody the two people with the I mean we mentioned the Bible brother Luke or George Zibeyin the two of them they never create they always be given an assignment but they never create do you understand that verse reverse the verse I mean check another version of that verse this is another version. It says a man from Samaria then came traveling along the road. Okay, read the them in. Okay. Okay. okay, read it. Over so Okay, a man from Samaritan then came traveling along the, that road. When he saw the man, he felt sorry for him and went over to him. He treated his wounds with olive oil and wine and bandaged them. Then he put him on his own donkey and took him to an inn. See, did this person they're talking about, we prayed this several times. He's a very he has a he has a business. He has a place he's going. He's um he has donkey. When you're talking about donkey, he has a lot of expensive things. He never look at this uh he never look down on the wounded the one that the armed robbers have attacked He never looked down. Because you know why? He had his carry valid things. He know the meaning of being robbed by your. He know the meaning of somebody being robbed. You understand me? He know because he has something they can rob. He has something they can thief. They can actually take. You understand me? amrọ̀bà olè wọn ò lè rí nǹkan kan jí lọ́wọ́ olè whatever the thieves got they is not for them do you understand whatever the thief got from them I mean have in the possess I mean in the possession of those stealers is not for them. So they never know value of somebody being injured. They never know value of somebody being left behind. They never know value of somebody being attacked. They never know value because they have nothing that is valuable. Anybody that has something valuable, when you see somebody being attacked and robbed from his valuable things, do you understand? You will feel for them. Apart from feeling for them, you will want them to stand again because he has himself also the person that was being attacked left behind that the pastors the Levi all those people they lifting I mean they just passing by they passing by they passing by a lot of people will pass by but those ones a lot of people even the people who are looking na them they expect much from those two people the the priests and the Levites. The people who are just, you know, some people, look, look, you know, just like Mr. Luke. In the Luke of, in the book of Luke, we, are we are also reading from. You know, they look. They have nothing. They don't have any idea. They don't know what to do. They just look. They go around all that also on Facebook. They just look. No brain. If they ask them, they give them words to say, they go and just say something. Do you understand? So, a lot of people passing by and they see that person but those two people the people who also standing who watching the situation looking at the situation they looking at these two people but these two people has to supposed to have done something they refuse that's why they could be written in the Bible and for book, bad example they are not written for good example they are there for bad example tó ṣe Levi àti priest yẹn they those two people they are not the only two who pass by but they are the one that a lot of people expect much from them they now wrote today they are bad example where they fail you you talk to yourself if you are a man of God you come across this when other I mean where people failing when other pastors other preachers wherever they fail I refuse to fail like <laughs> Saul Saul ló fail Ọlọ́run bẹ́yẹn that pastor also that let me the priest also failed God at that moment yes also failed he failed God at that moment okay huh. so God wants you you pass through that place that through that road for a purpose it's not by your mistake before kí ló dé tí ọlọ́run why God never allow the good Samaritan to be the first person to pass the the secret of this one will not be open the secret of who will not be open but the Lord program it the Lord show everybody he show me to you he show you to me do you understand me Lord I refuse to fail you When you want to test me, I refuse to be a failure. Ah, if the people call you failure, <laughs> if you are not God, you are not failed God. God has not failed you, and you are not failed God. You are not a failure. If people left behind, left you behind, don't worry. God is not behind. He's everywhere, omnipresent and omniscience. Yes, Alpha and Omega. In the front, in the back, left, right, up and down. You are not left behind. People can see themselves in the front. They may be at the back in the presence of God. God may just, people may give themselves a mark, but God can give them zero. Okay? I'm telling you today. Listen and listen good. Continue, darling. He took care of him. The next morning, he gave the innkeeper two silver coins and said, Please take care of the man. If you spend more than this on him, I will pay you when I return. Listen! In the next morning, he took his time. He forget he cancel every moment. He cancel every program. He cancel every business appointment at that day. He took this person, okay, on his donkey. In that precious car, mọ́tò tó lágbára yẹn, àti ohun gbọ́ngàn tí Do you know what? He tried to settle some issues. Do you know? He took this man to the hospital. Getting there is kò fi he was there he wants this person to save to be saved he doesn't want this person to die because he know before a robber could rob you you have something valuable before you can be attacked by the thieves you are not ordinary person yes he knows because into is not an ordinary person <laughs> because you are being robbed and you are left alone you are naked nothing being nothing wọn ni wọn battle. They're happy. They're jubilating. Yes, she's left behind. Nobody with him. We took it. We enjoy it. We do this. You don't worry. God is there for you. He will raise people for you at the proper time. He never die. A lot of things happen when I'm robber attack. They can kill the father of your child. They can do many things. There's nothing they cannot do but the what? The simple meaning of them, those who attack you. The meaning of it, they are thieves. Okay? Kí lorúkọ wọn? Olè. Kí lorúkọ wọn? Olè. Tẹ́ bá rí olè níta ní gbogbo ìgbà tó bá ti tó bá kò sí nǹkan tó lè wọ̀, kò sí nǹkan tó lè jẹ. Tó sí nǹkan bó ti wù kó rí, olè lolè máa ń jẹ́ olè. Ṣó ti yé bẹ́yẹn? Olè they have nothing to offer you they said they came to steal to destroy and to you know to ruin people's life to ruin career to destroy the nature, to do many things what do you expect from holy that's why most people have spirit of only, they cannot create anything they will be still only me. tó lè bá wọlé ọlọ́run ní jẹ́ kó lè wọlé mi mọ́ olè ara àtẹ̀mí kò dẹ̀ ní jẹ́ mi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi gbogbo àwọn tí ọlọ́run bá ń lò fún mi fún rere ọlọ́run ò ní jẹ́ kó lè ara àtẹ̀mí kó jà wọ́n tí ò lè bá wọlé sáà tó bá kọ́kọ́ débì kan ní tó kọ́kọ́ fẹ́ gbé ló máa wá they are very fast Is it, fasting on crime ni o very smart in crime tó lè bá wọlé go to bá pretend to be a thief okay to bá pretend to be a thief if a, a thief get into a, a premises a place even you don't know maybe if you don't know that they are thieves they will go with something they just n lock máa ni kódà kó má lọ pẹ̀lú weapon tó máa fi ń jalè just what to steal ó máa wá they be looking for what to see they don't go ó máa gbọ́ pé wọ́n ń lọlé arúgbó lọ́fẹ̀ẹ́ olè ò kí ń lọ bì kan wọ́n ó lè ṣáná and the thief olè wọ́n máa ń múra wọn wọ́n dẹ̀ máa ṣe kí wọ́n máa ń support ara wọn evil follow evil. Oh yeah, continue. Read again. Then Jesus asked, which of... No, no. No. Repeat that verse you read now. Okay. And then the next morning, he gave the innkeeper two silver coins and said, Please take care of the man. If you know the silver coins yẹn eh? ó dẹ̀ pé kán sọ pé nǹkan silver coins nígbà yẹn owó tó máa fi ń re? rè tó máa fi Re, ṣe rẹ kò tí ì dollar, bóyá dọ́là páǹsì ṣó ti yẹ yín bíi kọ́ kéèyàn diamond fún yàn kó kó diamond yeah. kó gold, góòlù white gold ṣó ti yẹ òun náà fi ń ṣó ti yé bẹ́ẹ̀ yẹn kókó sílẹ̀ tó wọ́ọ̀tì let's say billions ó ní just spend if this money i'm giving is not also enough i'm going to give you more okay tell me I'll be back again it make sure pé kò fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn make sure pé wọ́n ti treat ẹ̀ ó make sure pé gbogbo nǹkan ti wà okay ó tún wá kówó sílẹ̀ pé continue o tó bá dẹ̀ tún fẹ́ because it's a valuable you know because it's also obìnrin pé he can be robbed also But those people <laughs> who don't know the meaning, who don't, who are not valid, eh? Instead, they can call themselves valuable things, but they are not valid. They have nothing valid. If they see you being attacked, they ask you, why you two pass this road? Why do you pass this place? Eh? Don't you know this road is used to be big and dangerous? And they themselves condemning you, they passing the road because they are part of them. And that's why they are telling you that kí ló dé tó gbé bẹ o ti gbọ́ ìlú mi tó lè gbé ń jáde oníkan o ti yé nàìjíríà kì í ṣe ìbàdàn nìkan ó <laughs> lè á máa jáde oníkan àjàjà ńlẹ̀ yorùbá má jẹ́ sọ pé gbogbo nàìjíríà yorùbá ó ṣe gbé bẹ wọ́n sọ pé you be blame they ask you why you two pass there and ah, why you pass that place and ibi tó ti ń bá ẹsẹ̀ ọ̀gọ́gán ibẹ̀ náà làwọn náà wà do you understand because they are part of olè ó kàn jẹ́ pé ní ọjọ́ yẹn kì í ṣọwọ́ tiwọn ló kó sí ó ti yé bẹ́ẹ̀ yẹn they now be blaming you now just to make life difficult for you as if oh what is it wàá máa ń fi pé ìwọ ló jẹ̀bi they get you they give me they get you guilty they make you feel guilty they make you feel bad they make you regret they make you feel as if it's your fault they make you feel as if you are the one that call for the thieves you don't understand that the one that that is it otiye hmm. so but this person he showed a good example but another version tell told us that he's a business person do you understand the real business person when you hear that they want to destroy that's it even gbogbo àwọn tó ti fẹnu ba gbogbo business wa jẹ́ tó support àwọn tó ṣèkà fún wa kán bá ń ṣòwò àti ìfẹnu ba business wọn jẹ́ but n sì a máa ṣe díẹ̀ fún wọn so that they, were, they can know kì í ṣe jealousy now they will tell you she jealous jealous of bullshit i don't want to jealous of bullshit because the bullshit surely they will suffer for their thing and we are coming again any day tí wọ́n bá ti ń sọ̀rọ̀ we are going to preach about eh, jealousy jealousy bíbélì kan sọ pé ká má ṣe don't jealous of those people àwọn ẹlẹ́ṣẹ̀ tó ń kó tó fọ̀rọ̀ ọ̀tá bí gbogbo nǹkan tó kàn fi pákó nǹkan jọ because in due season ni you see them no more you understand me so I preach today and I know you understand so be a good example no matter what because you don't know what people are going to write about you tomorrow you don't know what people are going to see okay out of what you are doing do good to all men especially the house of faith not by you doing good to yẹ pé just want to oppress oppressor kan wà tó máa ń pera wọn ní oní good person o bí oppressor bí àwọn àjàó àǹkó àti àwọn kinní kan risky the bob àti idirisu àti àti ajá àti ó you understand me it don't sense you understand it's not like they that's not things. they just want to prove they just want to ṣe kinní kan kinní kan ìyẹn bó ṣe jẹ́ do good alright and don't sit down that you know tẹ ẹlòmíì a lot of people wọ́n ti rí ẹni tó yẹn tó wọ́n ṣe léṣe yẹn o o lè tẹ́ wọ́n ti jà lólè yẹn o they saw that person that is helpless where is lying helpless by the roadside some will still go close to the person and press the neck like they show immediately ó fún atúfọwọ́ tẹ àpò ẹ̀ aláwọn ń wá fóònù bóyá wọ́n lè pe ara lẹ̀ owó ni bóyá owó ìgbàgbé sápò ẹ̀ náà máa máa dọ́gbọ́n wá náà máa tún offload tó bá kù ẹlòmíì rẹ̀ tó ń sunkún báyìí wọ́n á tún wá offload lọ́dọ̀ ẹ̀ wọ́n máa sọ pé please give us money wọ́n á ní lọ gbà á ètò tí olówó dà owó kan wà wà lọ́wọ́ ẹ̀sìn lọ gbà á owó kan tó bá ti gbà á nàìjíríà tí ò bá ti fún yín ẹ lọ gbà ń bẹ̀ lọ gbà ń bẹ̀ wọ́n á tún máa offload wọ́n máa mì wọ́n máa tún offload gbogbo nǹkan tó bá kù torí ẹ ọlọ́run rí ẹ lónìí o ó sì ń wú ẹ o ó mọ̀ mí ó sì mọ̀wọ́ náà ṣé ti yé bẹ́ẹ̀ so whatever you sow you will reap and everybody the whole world is um, a continue láti máa kọ ìwé nínú ayé yìí all right uh-huh. so now I want to before going to I will jump into some cases then we we round it up Toluwanimi thank God we round up the ibito tó kàdé it's okay we continue another day okay God bless you so much thank you for coming on this show God bless you for reading for us I want to give you a story quickly before I uh, uh, we are sharing grace now reason why you know every day these days I don't go to I I don't go to church I've never even been to church since I came to Canada I've never but you know what myself uh, my I'm the temple of God my home is a is a church all right I don't I don't condemn people who go to church I'm a Christian very well so but um, 30 something years ago, that's 32 years ago, I started having these feelings. Um, not, not really feeling, but something that happened. I'm saying this not because I want to drag anybody again. This man, after doing that evil to me, and that's why I'm sorry for all of you defending occultic people, defending evil people that are using ladies You see, if if uh, that lady is saying the truth and you you come out and start defending that evil person because maybe the person is rich or is favor you give him favor at that moment, you know you can use that person. Lágbára Ọlọ́run àgbákò tí ẹni yẹn tó ṣe fún others yẹn lágbára Elédùmarè ìwọ náà máa kó àgbákò yẹn torí ẹ̀ be careful don't say because of this person is mine and then you come out and start defending the person okay all right be very careful when people are complaining about the their experience in this world especially when their experience is not good because I don't want to debunk a lot of people because mi nǹkan fẹ́ jókòó kí nǹkan máa rojọ́ ká máa fún wọn kó máa bẹ̀rẹ̀ sí wọn máa bẹ̀rẹ̀ sí lọ analyse it you understand me ẹjọ́ tí ò bá ti mú wá these days lọ kò wù mí rò ẹnìkan ò lè máa gbowó kémi máa máa gba kí máa ṣiṣẹ́ ibẹ̀ mi ṣe rú anybody okay torí ẹ̀ tí n bá gbéyàn sókè tí mo tún gbé wálẹ̀ kò sówó ń bẹ̀ ló ń jẹ́ bẹ̀ ṣé ó ti yé kò sówó ń bẹ̀ ó ti yé tí n bá gbé wá sókè tí mo tún gbé wálẹ̀ tí mi bá ti gbowó kí n máa sọ pàá ṣé bó ti gbowó kí ló tó tún gbé wálẹ̀ mi ì gbowó so mo lè gbé wálẹ̀ tí má gbé yàn sókè tí mi gbó mo lè gbé wálẹ̀ anytime tí ó ti yé bẹ́ẹ̀ because mo sọ dátà mi èmi dẹ̀ mo lóhun ẹnu mi èmi lọ́lọ́run fún so then bí a ṣe ṣe dáadáa fún ṣọ́ọ̀ṣì yẹn tó ìyẹn ṣọ́ọ̀ṣì àánú òjò tí mo sọ ń gbà yẹn bí mo ṣe ṣe dáadáa fún mo ti mú fún ọ̀dọ̀ bọ̀ wọ́n ṣe ìkà lábẹ́lẹ̀ àwọn èèyàn dẹ̀ máa ń ṣe wọ́n máa ń fi èèyàn ṣe owó ní nàìjíríà you know yorùbá kọ́ nìyí ni but the majority of àwọn tó ń ṣèkà yẹn náà wọ́n máa ń péjọ sórí orí mídíà láti máa lọ káàkiri bí olórí burúkú no problem the Lord will pay you back one day. so tí bá ti wá lọ sí church kan nígbà yẹn tí bá ti lọ sí church kan nígbà tó ti tó ti lípò ń lo iṣẹ́ kan fún mi yeah kò bá mi sùn o that's uh, that's one thing picture nígbà yẹn ṣe mi pé ojoojúmọ́ ni àwọn uncultured people ni wọ́n advance lójoojúmọ́ wọ́n advance lójoojúmọ́ so ó gba picture mi wọ́n gba tó ti ṣeṣẹ́ yẹn tán any church tí má ti lọ báyìí wọ́n máa máa lé mi wọ́n máa lọ láftà mi wọ́n máa máa lọ ní gbogbo church yẹn ni any church tí má ti lọ báyìí mi ò mọ̀ pé wọ́n àwọn ló ń ṣe gbà wọ́n máa máa sọ fún wọn pé kán lé mi ní church yẹn because wọ́n ní kán lé mi ní church yẹn because number one two things ni wọ́n máa sọ fún mi wọ́n sọ bíi pé it's possible kí n ṣàlàyé nǹkan tí wọ́n ṣe fún mi do you understand me so mo pé tó bá ti ń lọ church kan tó bá yá wàá ríyàn kan níbẹ̀ yẹn wàá use wọn pass ọbẹ̀ àbáwọn èèyàn tó to wà ń bẹ̀ you know you explain whatever they do to you and they don't want the secret to be leak to anybody in the church they don't want anybody to know them until you know they don't want because to bá ti lè mọ̀ wọ́n iṣẹ́ wọn máa tètè cast so tiye so they doing that chasing me from where the church bá ti lọ báyìí wọ́n ní kàn lé mi church wọ́n ní kàn lé mi church wọ́n ní kàn lé mi church wọ́n ní kàn lé mi church ẹ mọ̀ pé mo sorry ipe ìgbà tí mo kúrò ní èbúté tí mo kúrò ní CAC yẹn mo lọ sí churches dáadáa kó tó di pé mo wá lọ sí MFM ṣé ti yẹn MFM yẹn mo lọ síbẹ̀ kó tó di pé mo lọ ngbà tí mo ti lọ sí MFM wọ́n pè mí kí tó di pé jí o fúnra wọn Olúkọ̀yà pásọ Olúkọ̀yà respect mo pè wọn kó tó ti pé wọ́n pè mí fúnra wọn pé wọ́n ní kí n report sínú ọ́fíìsì wọn wọ́n ní wọ́n ngbà tán dẹ̀ mi wọ́n ní wọ́n sọ pé àṣẹ tó torí torí èmi ni wọ́n ṣe ń petition àwọn mo kàn fẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n ní torí èmi ni wọ́n ṣe ń petition àwọn pé wọ́n ní káwọn lé mi kúrò ní church kankan bẹ́ẹ̀ báwọn wá rò pé àgbàlagbà kan ni wọ́n ń sọ pàṣẹ olúkọ̀yà fúnra wọn ni wọ́n fẹnu wọn sọ fún mi pàṣẹ olúkọ̀yà fúnra wọn dáhùn wọ́n wá sọ pé there is something special about you apart from that anywhere tí bá lọ wọ́n á máa sọ fáwọn churches wọ́n á ní kí kúrò ní church màmá wípé lé kúrò ní church because They don't want me to discuss this matter with anybody. Do you understand? But one thing táwọn èèyàn mọ̀ ni pé orí ọ̀rọ̀ tó bá ti ní kí bàbá máa gbọ́ bàbá ló máa parí ẹ̀ ó ní iṣẹ́ níta ṣe nínú kọ̀rọ̀ yàrá wa ó ní orí òrùlé la ó ti ṣe ìdájọ́ ẹ̀ tó bá ti yá either is good or bad to tell you that there is nothing hidden under the in the presence of God God is everywhere tó bá tilẹ̀kùn yàrá ẹ̀ tó ti wọn gbọ́n tó tún ti mí lò tó rí pé kò tiẹ̀ mí kò sí gbogbo ẹ̀ ló lọ́lọ́run rí ọlọ́run wà ń bẹ̀ either in darkness in light himself God is there he sees everything so tí n bá lọ bẹ́yẹn wọ́n máa fún mi ní trouble trouble trouble they follow me because they don't want me to explain whatever happened to me to anybody wọ́n dẹ̀ ti believe pé mi ìtúnilè rẹ̀ yàn gbàdúrà fún mi láti lè ba iṣẹ́ wọn jẹ́ wọn dẹ̀ mọ́ pé a ní gbogbo ìgbà yẹn ọlọ́run wá fi dídúró mi bí èèyàn ò ṣe fún mi ní some support ó wá fi ṣe kí ni ó fi fún mi ní oore ọ̀fẹ́ mo gbàdúrà ọlọ́run kọ́ mi láti gbogbo tí mo là kọjá ó fi fún mi ní prayer points and then I prayed and he cared for me so God is wonderful kò sẹ́ni tó lè fẹ́ convince mi nsìn nínú ayé yìí pé ọlọ́run because nígbà tá a bá rẹ́ anybody mọ́ ọlọ́run fúnra rẹ̀ ṣe pé kẹ́nibọ̀dì everybody sá lọ ó kó òun nìkan so you cannot tell me now pé tọ́lọ́run náà bá yọ sí mi tó bá ṣàánú fún mi kó wá sọ fún mi pé òkè o ẹ ẹ pé ọlọ́run a máa fẹ́ sọ pajálọ̀bọ̀ fún no no no ẹ̀yin ni ẹni tí irú àwọn tó bá sá lọ nígbà tí ṣòro le àwọn ni máa avoid ọlọ́run dẹ̀ ní kọ̀ mí sílẹ̀ kò dẹ̀ ní jẹ́ kí n kọ ọlọ́run sílẹ̀ the Lord will continue to create his faith into my heart so for donkey years kó tó di pé from one pastor to the other pastor from pastor to now to the family ogun family from ogun family to ogun gboro to ogun gboro to Ogun local, I mean federal, I'm federal government, from Ogun federal government to Ogun worldwide. But we thank God because God owns everybody, owns the whole world. You understand me? So now, even when I was in America, I get to the moment those people get into America, the church tí again, Tony kò lọ, to wọ́n tún ti you know what? I left, mo dẹ̀ sọ everything bẹ̀rẹ̀ sí í hàn sí náà wọ́n náwó ogun oríṣiríṣi báwọn ti fújì àtàwọn tó jí owó ti bí nísìn bẹ́ẹ̀ náà ni àwọn ogun tipẹ́tipẹ́ yẹn náà bẹ́ẹ̀ náà ni wọ́n tẹ̀lé ni wọ́n dìde ni wọ́n ṣe ni wọ́n ṣe ọ̀hún ni wọ́n ṣe ti ibi ṣé ti ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n gbogbo wọ́n dìde ogun mo wá gbéra mo ní ah nígbà tó tún ti dé ìlú Amẹ́ríkà pẹ̀lú mi báyìí tó tún ti ń dà mí láàmú ogun àwọn celebrity la fẹ́ sọ ń sìn àtogun pastor wọ́n ti dáwọ́ pọ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ they are connected let me tell you they are connected torí ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ tá bá ṣe pé we want them to be broken and then God is breaking them you see gbogbo ibi tí wọ́n gbógun tì mí dé ni ọlọ́run break wọn kọjá bẹ̀ yes God is breaking enemy kò ṣe rọ́ so I left America to this place again they stretch their hand òun lè rí yẹn but there is no other place ọ̀dọ̀ ọlọ́run náà ni a wá sá sí ṣó ti yẹ yín mẹ́yẹn everything is clear a lot of things tó ti show to the whole world a lot of ogun a lot of ogun ní ìjọba àgbáyé ń jà báyìí àti ti nàìjíríà o because the enemy the wicked souls they will do the wickedness they will practice it till the God I mean that day God expose them ìgbà tó wáyá tí mo tún débi ìgbà tó wẹ́ pé they just be disturbing mo dẹ̀ ti wá learn tí mi bá ti lọ ṣọ́ọ̀ṣì ma will learn in fact let me tell you something let me tell you something ó ní máa nǹkan tí mi ò fẹ́ dárúkọ máa yẹn sí èsì ni kí n bá dárúkọ kò sí nǹkan tó fẹ́ ṣe mí kí ni wọ́n fẹ́ ṣe fún mi ó lẹ́nu tó àfi tó bá wù mí kí n kàn máa wò yọ̀ ràn ọlọ́ Elédùmarè ń gbọ́ àfi tó bá wù mí kí n máa wò ẹ́ nìyàn because àwọn èèyàn ti dí pẹ̀lú mi kọjá dáadáa they done their worst ó ti yé bẹ́ẹ̀ <laughs> so tó bá níṣẹ́ ń gbà yẹn tó bá di ọjọ́ Sunday do you know that ó wá tó stage kan nígbà tí mo wà ní Amẹ́ríkà gan iṣẹ́ tó máa ń fún mi torí nígbà tí mo fẹ́ gbaṣẹ́ mo ti sọ pé I'm not going to church on Sunday I love my weekend because my daughter will go to school Monday to Friday. Saturday and Sunday no school. I should be with my daughter also. We go out. That's the day tomorrow. màá ráyè jáde, màá gbé jáde, drive. Màá mo mi jáde, màá jọ mi jáde. Àwọn èèyàn mọ̀. I always work with my daughter. Do you understand? So, but mo wá notice pé a time comes that people will be any day there's any day there's holiday. Any day there's holiday. Mo ti ṣiṣẹ́ ibi tí mo gbaṣẹ́ sí tán o bóyá mo ṣiṣẹ́ lóòótọ́ nígbà yẹn now some people some person they will make sure they send me an error somebody a pastor will just call me from that America will call me I work or oh, not that I didn't go to work I work from Monday to Friday so that maybe there's holiday now or public holiday that everybody is off he will make sure he call me and tell me to go and work and we will be together with my daughter and my daughter is you know my daughter how old is she then maybe thirteen do you understand and they will tell me let her be working let her be working I was now like God do you understand so they will make sure there's no time of resting for me do you understand to the level that even on Sunday they will start programming anywhere I work they will want to be giving me work on Sunday Whatever I hate, they want to oppose that on me. Whatever I hate, they will oppose it on me. Do you understand what I mean? Do you get me? They will oppose it on me. And I will take it. That time I thought they would they, they, they love me. But at the end of everything, they will promise me that they are going to give me because when you do extra hour and for the day of holiday when others are resting, they will pay you. You get more money if they want to give me money I will not even get anything if I suppose to get like fifty dollar let's say example they can give me twenty fifteen dollar do you understand and this person they've opposed a minimum no they have made themselves a lord they have made themselves a priest a lord over you that you cannot even complain when they offended you when you complain they will send police to attack you I'm telling you I was using I beg one of these people to help me then too. I want to buy a car, you know. They refused. Somebody who helped me then wasn't a pastor. It's a, it's a Ghanaian guy. He now register on his name for me. Um, after the, the first issue of the first pastor that I have issue that he collected my money. I don't want to say that one now. You know, I don't want to tell the story because it's long. I don't have time for that. But later, later that they really plan enough plan for me, for me not to get a car, you know, and if you don't get a car, it will be difficult for you to get to work in the, eh, in America. But when you get a car, they they can give you a walk, I mean a drive for two hours, but so far you have a car, they and they will pay for the fuel. You understand me? So they started planning for me. The day one one person called call police on me, he thought I didn't know. But thank God, he see he asked me that day, who registered for you? And I said, is my landlord the new landlord I got there ọmọ Ghana so one day like that they just call police and they, the police was going boom boom boom they you know like on me and they asked me where is the document of the car I gave them the document they say it's not my name I say ah my landlord and luckily for me he not round me up it was just my house is this is this way and the the place was opposite like this I said this is the opposite I mean I said that is my house and the person is the owner of the house so they say I should call him I call this person is not coming on time I call so luckily for me he pick and he came to to bring all his documents you understand me police or not I'm telling you the the the the, the pastor ó máa ń ṣe ṣáàtì lórí mídíà yìí bẹ́ẹ̀ ni and they be doing like this to me ṣẹlẹ̀ ṣẹlẹ̀ people are evil they started on on Sunday I will just notice that they will give me job because they want me not to go to church they don't want me to be a fellowship with anybody they want to isolate me because and this person will be asking me Sister Bola I, eh, well, I hope you have not go go go away your level rojọ fun that's why they want me to say elejoji elejoji because what they have done torí ẹ all these occulting people all these people especially who call themselves pastor or who want people to be eh, using name of God for fraud They don't want you to explain anything. So when I see people defending irọ́, màá kàn tó wípé ilé aláyé bàjẹ́ ni you see by their food you shall know them. Láì bí mo ṣe borí mi ń sìn, ẹlòmíì ń sìn, ó rí bíi dúkàtà, ṣì ń ṣe kíríkan kíríkan, òun ni me. ṣe máa ń sọ. Mi ò gbàyàn sáyé mi, Ọlọ́run Ẹlẹ́dùmarè gbọ́, Ọlọ́run mo to God who made me. God is only one that will be there for you even when you are no longer living. Nígbà tó o bá sí mọ́ láyé gan, Ọlọ́run nìkan ló ìtumọ̀ wà níbẹ̀ fún ẹ. Ṣó ti dé, wọ́n pe ọlọ́pàá fún mi. Mélòó mo fẹ́ sọ, tí bá sọ story, ẹni yẹn wà ní orí Facebook mi. Gbà mí ti bá ti rí wọn tó ń ṣe bí kinní báyìí, mo ti tẹ̀ sí blocking. Tí bá rántí torí tó bá pọ́n wọn lébè mí kedere, tí àwọn bá ṣe ìkà búburú tó pọ̀ fún mi gan, tó bá ṣe orí ẹyọ kan, mo orí yẹn máa ń fẹ́ rántí. Bọ̀ tí bá ti sọ orí yẹn, wọ́n máa ń ṣe bíi pé wọn ò ṣe ìkà tó pọ̀ gan-an so all these people ìmí nínú wọn tó bá ti kọ̀ pé o ò fẹ́ kó máa jẹ owó tó bá ní o ò fẹ́ máa ṣerú àbó bá sọ pé o gbọ́n ayé ẹ̀ tiẹ̀ bá ẹ̀ nìyẹn ó pọlọ́pàá fún mi ọlọ́run gbọ́ ní harrisburg yẹn ọmọ ọkùnrin tí mò ń sọ yìí in fact ọmọ ghana ni ìyàwó ọmọ cameroon òun ló bá mi rẹ́gísítà jọ òun ló ta mọ́tò fún mi o ìjọ tó tún ta mọ́tò <laughs> you see I want to tell you something tó bá ń ṣe dáadáa máa ṣe lọ níjọ́ tí mo ta tó ta mọ́tò fún mi bó ṣe ṣẹlẹ̀ lélẹ̀ I want to tell you the story for you to understand a little bit church tí mo lọ yẹn CAC nígbà tí mo ti dé CAC yẹn wọ́n ní máa yẹn ń ta mọ́tò mo ní mo fẹ́ ra mọ́tò wọ́n ní ó ń ta mọ́tò pé ó lè bá mi ra mọ́tò ó dẹ̀ gbé mọ́tò kan tó ti rẹ́jísà tó ti ń lò tẹ́lẹ̀ ó gbé fún mi mo lè lónìí wọ́n fẹ́ tà ó ṣàní kí n ṣe máa lò náà kó máa bá mi wá mọ́tò tí mo fẹ́ mo kówó yẹn fún owó tí mo fẹ́ fi ra mọ́tò fún un so ìgbà tó wá yá wọ́n ṣàmà sọ fún mi òun ò tí ì rí mọ́tò yẹn ò tí ì rí mọ́tò yẹn so wá di ní ọjọ́ kan ibi tí mo páàkì mọ́tò yẹn sí èyí tó ń gbé fún mi yẹn ṣé mo pé mo fún wọn lówó kó má mi wá sienna mo ní mo fẹ́ gbà ẹ̀ because ní sienna yẹn mo ti mọ̀ pé tó bá ti ní sienna ibi tó bá ti ń ṣiṣẹ́ tó bá ríṣẹ́ ní fátìrì wàá kérò lọ́wọ́ máa fún ẹ lówó every week iṣẹ́ kan tún nìyẹn bíi pick up ni so wọ́n wá ní wọ́n ṣàfún mi ní Subaru kan báyìí ṣá so bí tí mo máa ń pààkì mo máa ń pààkì mọ́tò yẹn sí bí màá kàn ṣe wá nìyẹn ọmọ Ghana yẹn kò ń ṣòun ló wá ọmọ iṣẹ́ ẹ̀ lára wọn àwọn ó máa ń ṣe construction company ó máa ń bá wọn ó máa ń ṣe construction ó ní àwọn ọmọọṣẹ́ tó máa ń bá ṣiṣẹ́ bó ṣe bí nǹkan lára àwọn ọmọọṣẹ́ nìyẹn bó ṣe wá fi báàkì àwọn pick up yẹn bó ṣe wá fi hit mọ́tò mi níbi tí mo park ẹ̀ sí nìyẹn ṣé ti ṣe yín mẹ́rin ó wá hit mọ́tò yẹn gbà tí mo ṣáà tí mọ́tò èrò ṣáà ó ṣáà jáde wọ́n níbà ó ní ẹni tó ní mọ́tò ó wá ní kí n má wọ́ọ́rí pé òun ní insurance torí mo sọ pé kò lè lóṣà ní òun ní insurance nígbà tọ́rọ̀ di wàhálà ó lóun ní insurance pé insurance máa san owó mo dẹ̀ ní òkè ń bá pé ṣé mo pé kì í ṣe orúkọ mi náà fi rẹ́gísítà mọ́tò I now call this pastor wọ́n yìí tí mọ́tò níbi tó wà wọ́n dẹ̀ ní insurance máa sọ owó dẹ̀ no problem ó sẹ́yìn gbogbo details wọ́n ní kí n sọ pé kán pè wọ́n àbí kán pe nọ́mbà yìí kán dẹ̀ ṣe ó dẹ̀ pè wọ́n wọ́n dẹ̀ jọ arrange ṣé ti yẹ yín mẹ́yẹn insurance dẹ̀ san owó ṣé ti yẹ yín insurance America wọn ò pẹ́ rárá wọ́n san owó yẹn fún wọn ní ìwà bí mọ́tò yẹn ṣe ṣe kí níbẹ̀ yẹn náà èmi ò ní torí èmi wọ́n dẹ̀ máa fún mi níṣẹ́ mi ìdẹ̀lẹ́ni tó máa gbé mi mi ìdẹ̀lẹ́ débi iṣẹ́ yẹn láìsí mọ́tò torí ẹ̀ tó bá ti níbi iṣẹ́ tó bá ti ní mọ́tò lamẹ́ríkà o má tètè ríṣẹ́ ṣe ti ṣe mẹ́ẹ̀ so mi ìlẹ́ni tó máa gbé mi mo ṣàwà ń wọ́rì pé ẹ báwo mo ṣe máa ṣe mọ́tò yẹn ẹ̀yìn náà ti gba let me be managing the car most of the time kẹ̀dẹ̀rẹ́ mi ò fẹ́ gbà tó wáyà mi ìfẹ́ gba iṣẹ́ ọ̀sán mọ́ gba iṣẹ́ alẹ́ tí ò ní sí on cups púpọ̀ wọn lókè so mo wá rí ní ọjọ́ kan ṣáá mo wá ẹni yẹn mo wá ẹni yẹn mo wá tún pè ní yẹn pé wọn ò tí ì wá tún mọ́tò yìí ṣe o tòró sọ pé wọ́n máa bóyá wọ́n máa gbé ni àbọ̀ wọ́n máa túnṣe àbọ̀ wọ́n máa sanwó àbí kankan mo wá pè nígbà tí mo wá pè yẹn tí ó kọlu mọ́tò tó ń fi mọ́tò yẹn kọlu mọ́tò yẹn tó ní mọ́tò yẹn ìyẹn bí mo ṣe mọ̀ nìyẹn òun ni mo ń sọ pé náìsì yẹn ó wá sọ fún mi pé wọ́n ti san owó páwọn insurance ti san owó láti ìgbà báyìí báyìí báyìí báyìí ó sọ iye tó ń san fún mi in fact fún owó mọ́tò yẹn ni wọ́n san fún ni wọ́n sọ fún pásítọ̀ yẹn ṣó ti yẹyìn pásítọ̀ yẹn kò sọ iye tó ń sọ fún òun títí dọ̀la o but owó owó tó gbà lọ́wọ́ ẹ̀ is much ṣe ti yẹ bí mo ṣe mọ ọ̀gbẹ́ni yẹn nìyẹn ìgbà tó wáyà mo wá sọ fún márùn yìí pé mọ́tò tó ti kọlù mí lè gbé mọ́tò yẹn jáde mọ́ mo dẹ̀ ní láti ṣiṣẹ́ ṣe ti yẹn bẹ́ẹ̀ for few days mi fi ṣiṣẹ́ bí mi nílé ìrówó lé san ṣé ti yẹ yín ẹ̀ mo wá ní má tí ó gbá mọ́tò yẹn náà wá sọ fún mi pé mo ní pásọ̀ mi ò gbé kọlù pásọ̀ yẹn pé kò gbé kọlù pé àmó ṣàṣàlàyé fún ó wá ní tí n bá ní owó tí n bá ní owó pò lè ta mọ́tò fún mi mo wá níyà ní nǹkan tí mi ò fi lè wojú máyẹ̀ náà ní pò ló bá mi rẹ́jísẹ̀ lé pé mi ò níwèé ṣó ti yẹ yín ṣe mọ̀ pé ìtẹ́bàdẹ níwè ẹ̀ rẹ́gísítà ìyẹn ní Harrisburg ó wá lóun máa bá mi rẹ́gísítà yẹn lóun bá mi rẹ́gísítà mọ́tò yẹn ó wá ní mọ́tò mo fẹ́ mo ní mo fẹ́ Toyota torí pé tí n bá lò tí n bá tún fẹ́ sẹ̀ǹdẹ̀ sílé ó máa easy láti tà ó wá lóun ní Toyota ń sìn ó pé òun ní Ford òun ní àwọn mọ́tò kan wà ti wá di pé mo dẹ̀ fẹ́ lọ bí wọ́n dẹ̀ pè mí síṣẹ́ mo dẹ̀ máa nídìí mọ́tò yẹn ó lóun máa rẹ́gísítà fún mi lọ́jọ́ yẹn ọjọ́ kejì kó máa rẹ́dì wípé pọ̀ ford mọ́tò tó ń ṣàní ni pé kí n wá gbé mọ́tò yóò bá ń bá mi rẹ́gísítà ford kan báyìí bíi light grey ṣé mọ̀ pé wọ́n sì wọ́n ti ní pé pásọ̀ yẹn àti gbogbo wọn àti àwọn torí àánú òjò yẹn mọ gbogbo wọn òun ló ní kí n lọ church yẹn tó ti yẹ yín mẹ́rin so wọ́n ti believe pé wọ́n ti render mi bẹ́ẹ̀ wọ́n ti kọlu mọ́tò yẹn náà tí wọ́n dẹ̀ ti sanwó fún insurance fáwọn owó ti bí kẹ̀dẹ̀ ṣì wà lọ́wọ́ wọn mo look for people to help me to register car wọn ò lè help mi èyí tó jẹ́ assistant pastor yẹn gbà ẹ́ tí mo máa tí mo ní mo block lórí media mi bá pastor fafi mo pè wọ́n wọ́n ní wọn ò lè bá mi register ṣó ti eyín mẹ́yẹn so kí aláàánú tó dìde fún mi lójijì ìyẹn ọmọ Ghana yẹn tó tó wá bá mi register mọ́tò yẹn ẹni tó wá kọlu mọ́tò mi tó ti sanwó fún wọn yẹn òun ló wá padà bá mi register òun ta mọ́tò ló wá bá mi ra mọ́tò lórúkọ ẹ̀ ló bá bá mi register ló kí n máa wá ẹni tó dẹ̀ ní kí n ra mọ́tò ra mọ́tò fún mi lórúkọ ẹ̀ ló kí n máa wá yẹn kódà tí n bá ní tíkẹ̀tì òun náà máa gbé tíkẹ̀tì lọ fún tí ọlọ́run wá jẹ́ ń ṣe nǹkan tí ò dáa òun náà máa lọ bá so mo máa ń love people like that ẹ ti understand òun ni mo sọ pé mo gbélẹ̀ pé mo ní is a very nice man òun àti ìyàwó ẹ̀ very nice but àwọn nàìjíríà wọ́n wá wọ́n wá kó sí wọn nínú àtàwọn pásítọ̀ yẹn àwọn pásítọ̀ yẹn ó rún ọmọ obìnrin kan wá látàbẹ́kúta tó wá gbénu ilé wa wọ́n wá kó sínú ilé wa báyìí inú ilé tí mo gbé yẹn àwọn ọmọ nàìjíríà bẹ̀rẹ̀ sọ pé àwọn fẹ́ máa gbé nínú ilé pẹ̀lú máyẹn wọ́n wá rẹ́ǹtì inú ilé gbogbo inú ilé dàrú everything wá dàrú ṣe tiye so lára wọn wọ́n wá pe ọlọ́pàá fún mi so later wọ́n wá sọ fún mi ẹni tó ní mọ́tò yẹn náà wọ́n wá sọ pé bóyá mọ́tò tèmi pé kò ní nọ́mbà torí pé wọn ò mẹ́ni tó fún mi ẹ ẹ pásọ fáfihàn wá béèrè lọ́wọ́ mi pé ó wá njọ́ ẹ̀ mo wá lọ síbẹ̀ lẹ́yìn tí mọ́tò tí mo lò yẹn tó ti bàjẹ́ tí wọ́n kọ lù ń bẹ̀ yẹn sunday ti sanwó fún driver ẹ ẹmí pastor yẹn kì í ṣe pastor fáfì ló ní mọ́tò yẹn bọ̀ ọ̀gá ẹ̀ tó jẹ́ senior pastor pastor fáfì yẹn ó wà lọ́ndà ìkan nínú wọn gbà ẹ̀ so àánú òjò dẹ̀ ló ló máa ń send gbogbo wọn lọ sí ìlú òyìnbó ń lọ gá gbogbo wọn ṣó ti yẹn mẹ́rin so bọ̀ wọ́n fẹ́ rẹ́ndà ọ̀tá mi useless níbẹ̀ yẹn pé mi ì ní lè máa move náà tí bá ti ní mọ́tò yà á máa jẹ mí ṣó ti yẹn mi ì dẹ̀ ní lè ríṣẹ́ ṣe wọn ò dẹ̀ wọ́n dẹ̀ máa fi mí ṣẹlẹ́yà just like wọ́n ṣe ṣe ń bí so mo wá lọ sí a máa ní program apart from church program a máa ní church program kan lọ́jọ́ saturday láàárọ̀ saturday nílé pastor fafi mo wá lọ síbẹ̀ lọ́jọ́ yẹn mo ṣáà rí i pé bí mo ṣe jáde mo ṣáà rí i pé ó wá ń wò mí pé ó wá bèè lọ́ọ̀ mi mo tó bọ̀dọ̀ ti bèrè fún assistance ẹ̀ ó ní ta ló bá mi rẹ́gísà mọ́tò mi mo wá ní láńlọ́ọ̀dù mi ó rò bóyá mo ń parọ́ àbí ó kàn fẹ́ kí láńlọ́ọ̀dù mi ní problem nǹkan kan ṣáá landlord mi ẹ̀kan kan wá pè mí níjọ́ kan ó ní this your Yoruba people and Nigeria people kí ló bá ló ṣe put ẹ̀ níjọ́ yẹn ó ní in fact òtòrò ní àǹtí kan tí ìyẹn máa ń pè láti wọn àti ọmọ Ghana ó máa ń sọ oúnjẹ báyìí ó popular mẹ́ẹ̀ ó ní wọ́n lọ bá wọ́n ti lọ bá lórí ọ̀rọ̀ mi ṣé ti yẹn mẹ́yẹn but mi ò mọ̀ pé ó ti ẹ ti understand mẹ́yẹn ah. lọ́jọ́ yẹn ṣáà tó cause the story ṣọ̀ wọ́n ṣàpọ̀lọpàá fún mi lórí ọ̀rọ̀ mọ́tò yẹn wọ́n wá ń frustrate mi frustrate mi frustrate mi wọ́n pọlọ́pàá fún mi ẹ mọ bí mo ṣe mọ̀ bọ̀bọ́ yẹn náà ṣe mọ̀ pé ó popular wọ́n mọ̀ wọ́n sọ fún torí nǹkan tó ń sọ fọlọ́pàá ọlọ́run Elédùmarè gbọ́ kó lọ jẹ́ mọ́tò pé ṣé màá lọ gbé mọ́tò tí ò ní nọ́mbà wọ́n wá bèrè wọ́n bèrè yọ̀mí pọ́ máa kọ́kọ́ bèrè driver license ẹ eh, document of the paper insurance and everything do you understand because they don't want to do it for me a ní gbogbo àyẹ̀ntì mo sọ yẹn o mo kówó fún pásítọ̀ yẹn o yàtọ̀ sówó insurance wọ́n san tán san fún owó yẹn fún o mo kó owó fún owó pé mo fẹ́ ra mọ́tò lónìí mo kó fún báyìí bóyá one thousand nine hundred àbí kìíní kan ṣáà mi mo ṣáà mo kówó kan fún close to ṣẹ́tún ọdún sáà mẹ́yẹn tán sọ pé iye mọ́tò sẹ́nà tí mo fẹ́ ra gbà yẹn tán ta gbà yẹn o tí mo kó fún ní dọ́là American dollar ṣe ti get wọ́n pọ̀ ọlọ́pàá fún mi because wọ́n ṣe ti rẹ́ńdà tó ti gbowó yẹn wọ́n fẹ́ rẹ́ńdà mi useless wọ́n ṣàfẹ́ kó máa jìyà ó ò dẹ̀ ṣèkà fún wọn ta ni èèyàn lọ́rùn ta ló máa tẹ̀lé gan torí ẹ̀ mo ṣe ń sọ this day adó mi ìgbàyàn sáyé mi àwọn èèyàn bá pọ̀ nínú ẹgbẹ́ wọn bá pọ̀ kí wọ́n jẹ́ lígàn báyìí gbogbo wọn yẹn ọ̀kọ̀ọ̀kan náà máa lọ láyé kì í ṣe wọn ò ní lọ́pọ̀ so ìwọ tó ò ní lọ́pọ̀ tó yẹ pé ó máa dá dúró níwájú ọlọ́run ni wàá máa gbàyàn wàá máa pèrò kan ṣe bẹ́ni tó bá lówó yẹn tó ní tìṣẹ̀yẹ tí ẹ ní but ẹnikẹ́ni tó bá ti ràn ẹ́ lọ́wọ́ tó bá ti jẹ́ good samaritan onú ọ̀ni ohun tó ṣẹlẹ̀ tí mo fi lọ sí ṣọ́ọ̀ṣì I read my Bible when you look at me I read my Bible tí bá kàn fẹ́ dáwọn èèyàn lóhùn tó bá quote Bible tí mo fẹ́ preach ẹ̀ fún wọn nìkan náà ni mo kàn máa rí pé mo rí ẹ o mo dẹ̀ fẹ́ fún ẹ ní answer nǹkan tó sọ àǹtí àwọn èèyàn ò bá mọ̀ láti má jẹ́ káwọn èèyàn wà misled misled I will do what? I will interpret it according to my spirit of God in me. So I read Bible. Even if I'm not getting inspiration, I can just open my Bible anywhere and I read. Anyone, you know, do you get me? So Bible is a, is available. I have it. Not that somebody will just tell you I have it. Is uh, just with someone, one person, and the person will tell you I will not let you read the Bible. I have my own. I have Yoruba. I have English. Kuma, if your Bible is not even working, I can easily only phone mo ti kàn Bible is in the on the on the Google in different versions. Any version of bá wù ẹ́ Do you get me? So, Bible is available for me. I can read it. Do you understand? And I can pray. Okay? And what people are teaching, reading and teaching the whole world to, that is it. And I listen to myself for a long time. They be disturbing me, telling me, don't let her come to church. Uh-uh. They even be telling you that, ẹ̀mí akáyì ń bá ìyá àwọn ìjà. Àwọn kan ló máa ń sọ bẹ́ẹ̀, àánú òjò ló máa ń sọ bẹ́ẹ̀. Do you understand? They be cutting people away from you simply because they don't want their secret to be open ṣé secret yẹn kọ́ ló wà open sí nídìí ìgbà táwa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tọ́lọ́run fún wa ní grace abẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ it now open a lot of secrets before nobody wọn wọn born anybody they kó so pé òun fẹ́ sọ̀rọ̀ ẹnìkan wọ́n máa sọ pé tó bá but i'm not coming for everybody i'm coming for the èèpo láàrin àlìkámọ̀ those ones that are evil that they be telling you don't tell talk people and they are torturing you i have money with somebody You got the money and you still call somebody want to help me. They will block you for you not to get help from anybody. They will, and these people who are calling people not to help you, when you have any money, ọjọ́ see person ma kówó fún mi, délé òjò yẹn àbúrò àánú Ojo tó ti jí o lónìí, tó ti di jí o lára àwọn jí o. Ṣé ti yé yín? Ó wà ń bẹ̀, ó wá mi lójú lójú délé òjò kí n bá lè kó fún. Torí bọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ti sísá bọ́lá wá báyìí ẹ ní ẹ máa ra nǹkan fún mi bí ṣe dì mú lọ́wọ́ rẹ̀ bí ṣe di owó yẹn mú bó ṣe kó fún mi báyìí lójú délé mo dì mú báyìí mi kó sá mi kó sínú pọ́ọ̀sì torí wọ́n ti gbé pọ́ọ̀sì mi dá ọmọ mi ti gbé pọ́ọ̀sì mi dání mi àti ẹ̀dẹ̀ alájọṣọ sọ̀rọ̀ mi ìdẹ̀fẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ kó wà ní wẹ́jọ́ ọmọ mi bí ṣe dì mú rẹ̀ ó ṣà ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ló ń ba bàbá ọmọ mi jẹ́ mi the soul of my, the father of my baby rest in peace kídélé Stephen kó rest in peace ó bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ bàbá ọmọ mi ló bá rojọ́ ẹ̀ títí títí ah sí papọ̀ mọ́ but it's father of my baby I never wish him bad ó bàjẹ́ títí títí ó níwò sísá bọ́lá tẹ bá rí ń sìn ó máa ń wo eh, pastor steve tó máa máa dán gbọ́nrin bíi class tó máa máa kó aago oríṣiríṣi dání gbogbo tó ń jẹ́ lọ́sàn-án rẹ̀ lẹ́mú sọ́yọ́ ń bá rí ń sìn ó ti ṣá ah, èmi wá rò pé inú mi máa dùn bó ṣe ń sọ ìbámu kan ń ṣẹṣẹ báyìí ó ní ọlọ́run ti ẹ̀pin dáadáa ọlọ́run pin amẹ́ríkà fẹ́yìn ó pin south africa fóun ah, mo ṣà ṣe sí báyìí mo délé ní ọjọ́ yẹn i was so sad i called my daughter i said talk to your father do you know what telling me he's not going to collect money from me he will be feeling somehow tell him that some of your friends want to be paying tithe and offering to him so that he will be and if they send some money in america it will be a huge amount ó máa máa cope bí iṣẹ́ ò tiẹ̀ lọ mọ́ṣọ́ ti yẹ yín wọ́n bá ti wọ́n ti mú kì í ṣe pé wọ́n mú sọ́gbà ọlọ́pàá o kán kéjì ẹ̀ kán fìyà jẹyàn ẹ gbogbo nǹkan tó ń ṣe fún mi no peace for the wicked lágbára Kristi gbogbo ẹni tó bá dẹ̀ ń support ìkà ìkà máa ìkà yẹn ló máa padà pààyàn dànù. ṣé níbi tí mo wà yìí nobody can <laughs> nobody kò sẹ́ni tó lè order mi around because me jẹ́ lábẹ́ àbùsà ò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì ni. iṣẹ́ ọwọ́ mi àti gbogbo nǹkan tọ́lọ́run bá fún mi ni mò ń wò àti tọ́lọ́run bá ṣe fún mi mi ò respect anything from anybody yàtọ̀ sí ọwọ́ ọlọ́run even if I live on credit today a time is coming obìnrin opó yẹn wọ́n pay ó pay debt gbogbo jìbìtì tó jẹ lọ́lọ́run bá san pátápátá ìyanu dẹ̀ ṣẹlẹ̀ sí i pásọ̀ yẹn ó kó yẹn fún mi lójú délé bàbá ọmọ mi kọ̀ ọmọ mi wá pé wọ́n láwọn ọ̀rẹ́ mi fẹ́ máa san tight wọn ò san tight but afẹ́ mo fẹ́ máa fọ́ ọmọ mi lówó tí n bá ti gba ṣẹ́ẹ̀kì bá ti rówó kí n máa fún every every week or two two weeks kí n máa fún kó sẹ̀lẹ̀ sí bàbá yìí délé tó ń ba jẹ tó ń ba mu tó ń máa break gbogbo nǹkan yẹn délé òjò wọn ti tọ̀sí àwọn ọlọ́run délé òjò wà ní kékeré ó máa ma tíṣà ó máa ṣe gbóló burúkú kiri àánú òjò yẹn ó ti ń ṣiṣẹ́ ìrànṣẹ́ náà kò tí ì pẹ́ tí mo mọ̀ kò dẹ́sùn ló preach Jésù fún mi mo sọ àwọn tó preach Jésù fún mi àgbàlagbà ìmí nínú wọn máa ti sùn nínú Olúwa táwọn tó preach Jésù fún mi kí ni mo sọ wọ́n ti sùn nínú Olúwa àdẹ kì í ṣe four one nine torí ẹ̀ tí bá dárúkọ ẹnìkan tí bá ní four one nine ni ìṣe four one nine tí ò báyìí tí ìmọ̀ lónìí tó kàn déédéé fojú wo torí pé àwọn kan sọ̀rọ̀ fún ẹ you want to play politics farabalẹ̀ tó bá ti tó time in due season you know what i'm saying in due season you understand in due season you do what you understand ṣé bí mo ṣe wá sọ pé kán ṣe máa ní kí n má lọ sí ṣọ́ọ̀ṣì yẹn tó dọjọ́ ṣọ́ọ̀ṣì ọjọ́ sunday wọ́n méjì pé wọ́n fún mi níṣẹ́ kí n má bàa péjọpọ̀ pẹ̀lú ṣọ́ọ̀ṣì tí wọ́n bèèrè pé mò ń mísì àdúrà mi nílé gbàdúrà kan àdúrà yẹn kọ́ ló <laughs> mo wà nínú ilé àdúrà tí èmi bá gbà ní tí bá béèrè lọ́wọ́ ọlọ́run ló máa ṣe fún mi àfi tó bá rí pé kí ò dáa tí bá ní kó bá mi kọ nǹkan ó máa bá mi kọ tí bá ní kó bá mi gbà ó máa bá mi gbà tí bá ní kó jà fún mi ó máa jà fún mi tí bá ní kó ṣe lè fún mi ó máa ń ṣe ọlọ́run tó jù mí lọ tó ju gbogbo ẹbí mi lọ tó ju bàbá bàbá bàbá bàbá mi lọ tó sì tí mo sì ń pè tó sì ń bọ̀ rẹ̀ tó sì ń dá mi lóhùn ọlọ́run lágbára thank you father do you understand bí èmi ṣe wà yẹn that's one thing about me ó wá bìlí pé torí pé mi àti ẹni yẹn ti jà yẹn tí òkè sọ̀rọ̀ tó ti ó dẹ̀ ti lóbìnrin tó fẹ́ yẹn kémi wá máa bá wọn kí a máa fi ṣe ẹ̀yẹ god forbid I don't I don't even àwọn tí mi ò mọ̀ rí gan tí mi ò mọ̀ mi lè tó bá ní problem mi lè wish wọn bá talk less of ẹni tí mo yẹ tí understand kẹ lè mọ how wicked bí àwọn èèyàn ṣe jẹ́. nígbà tí mo wà ní Amẹ́ríkà yẹn tí màá ní mo fẹ́ lọ wọ́n wá ní ẹ kí n máa lọ in fact mo dúpẹ́ fún Ọlọ́run ọjọ́ tí mo ní mo ń lọ sí Amẹ́ríkà yẹn náà tí mo sọ pé mo wà lọ́nà Canada báyìí wọ́n ti pè in fact ó gbàdúrà kù ìwọ ìbò mo mọ̀ pé gbogbo àwọn ìbò yẹn wọ́n ti fẹ́ àwọn kan ti fẹ́ gbọ́ that's the reason why tí mi ò fi lọ sí mi ò lọ sí church lọ́jọ́ tí mo ti dé Canada mi kò sí nǹkan tí mo bèrè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn máa kọ́kọ́ ní kó máa bá mi wádìí kó máa wádìí mi bóyá ó ní kọ̀ọ̀kan tí máa ń ṣe nínú ilé pé tí mi bá ti jáde fọ́jọ́ mẹ́ta báyìí kọ̀ọ̀kan máa ṣe wọ́n mi ì ṣe anything àdúrà nìkan ni mo kàn máa gbà bóyá mo kàn believe pé kí ni mo fẹ́ máa fara mi wọn ọ̀tá fún bóyá kí ni mo fẹ́ máa torí majority of àwọn ọ̀tá mi báyìí wọ́n jókòó síbi wọ́n máa wá orí Facebook iná náà máa ti rí gbogbo update wọ́n máa ti máa ti ṣe next so gbà mí màá dẹ̀ máa wò pé don't let me expose myself to the enemy ànígbà mí gan nísìnyí tí bá tiẹ̀ wá wá gan mo ti di òkò lórí ọ̀tá bó wá sórí platform tó wá wò ohun tó bá fẹ́ fún mi ló máa jẹ́ tiẹ̀ ó dìgbò lọ́lọ́run wọ́n ló máa fọ́ ọlọ́run dìgbò lẹ́wọ̀ ló máa rún ọlọ́run ni mo gbójúlé ni mo gbẹ́kẹ̀lé ní ìṣe bí fúnyàn oore ló ṣe àwọn èèyàn wá ṣe bí fún ẹ torí ẹ̀ ṣé kí n sọ kọ́kọ́ fún yín kí n tún continue lórí ọ̀rọ̀ Bobrisky àti amin àwọn ẹni tí mo fẹ́ sọ dúnú wọn nínú ẹ̀yà tó wà ní orílẹ̀-èdè wa nínú àwọn ẹ̀yà tó wà ní orílẹ̀-èdè wa tribe tèmi ti wá Yorùbá yẹn ẹ̀yin lẹ burú jù apanimayọ̀dà àwọn ìlú kan gan wọ́n sọ sórí ìlú kan ìfẹ́ eléyìí wọ́n ní àwọn kan wá ẹ̀yin lẹ burú jù anyway jẹ́ n gbàgbé for now mi ti wà led because in that way we look like a funny things but at this junction level tí mo dé báyìí pele tí mo ti wà báyìí nínú ẹ̀mí kò ń ṣe pele rìn àbí eré àbí joke. people who are not useful tó fẹ́ lù ẹ́ fún iṣẹ́ ọmọdọ̀ láì gbowó tó bá lọ sí àwọn gbogbo àwọn tó lọ sí Cairo àti gbogbo Cairo àti àwọn Egypt wọ̀nyẹn gbogbo pátá náà lọ ṣiṣẹ́ ọmọdọ̀ tó dẹ̀ sanwó fún these ones àwọn kan wà lórí mídíà àti lórílẹ̀‐èdè wa wọ́n á fẹ́ kó ṣiṣẹ́ kó má gbowó wọ́n á tún máa pàṣẹ fún ẹ wọ́n á tún fẹ́ káṣẹ wọn ràn lẹ̀ <laughs> ah! wọ́n á fẹ́ kó máa ṣiṣẹ́ fún wa fún òní gbowó òní sọ̀rọ̀ sálárì ẹnu wọ́n á tún máa ràn lẹ̀ wọ́n á tún máa ṣakọ abẹ́lẹ́kùtà gbógbóná àfikún kúra jà wọ́n wọ́n á fún ẹlẹ́ṣẹ̀ wọ́n fẹ́ rajà wọ́n ní wọ́n á fún ẹlẹ́ṣẹ̀ tó bá ta fún mi máa fọ́ orí àfikúkú rajà àwìn abẹ́lẹ́kù tàwọn gbóná agbélépawó àjọmọ́ṣọ́ òmájò kórè òkú délé they don't create the waster they are wasters now let me now jẹ́ jẹ́ tìpẹ̀ sí ọ̀rọ̀ Bobrisky àti Ẹniọlá ajá tí ó hó ajá àti hó Ẹniọlá àti ajá tí ó hó a lot of story going around torí ẹ̀ la ṣe kọ́kọ́ sọ fún yín pé nobody jealous of anybody o hmm. táyà bá dẹ̀ ń tí wọ́n àmójú ẹgbẹ́ mo dẹ̀ mọ́ pé very soon táwọn ìjọba nàìjíríà náà àti EFCC wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yín torí owó tẹ́ ẹ ná ibi tẹ́ ẹ ti ń kó jáde ẹ máa ṣàlàyé àwọn YouTube náà gbogbo wọn ti ń súrakì àtàwọn Facebook àti gbogbo Instagram gbogbo wọn pátápátá torí àwọn ìlú òyìnbó náà tó jẹ́ pé wọ́n wá job opportunity fún gbogbo yín tó jẹ́ pé olè lẹ́wà tó fi ń ṣe thirty five dá ìlú tó dá yín gangan tó help tó ṣe kíní yẹn ẹ̀ tí fẹ́ẹ̀ dá wọn gbèsè tán ṣó now ẹnìkan kú níjẹta àbí ìjẹrin last week ìyẹn lára àwọn celebrity he died wọ́n ń pè ní ìrántí orúkọ ẹ̀ Folúkẹ́ Dáramọ́lá jáde ó ń béèrè owó fún ẹni náà are you getting me kò dẹ̀ ń ṣe òun nìkan bẹ́ẹ̀ yẹn owó yẹn ò mà pé o ẹni yẹn kú ó gbẹ̀mí mì nígbà tó kú tó gbẹ̀mí mì tán òun àti wá di lánàá Bobrisky ó ṣe birthday ó ṣẹ̀ jáde lẹ́wọ̀n ní last week náà ni àtọ́jọ́ tó ti jáde ní ẹ̀wọ̀n ló ti ń ṣe patí wọ́n gba yacht wọ́n ti ń lábìṣe owó all these people tó ń lábìṣe owó yẹn tax wọn ò san fórílẹ̀-èdè Nàìjíríà o ibi tó ti rí owó yẹn Nàìjíríà ò mọ̀ o ó dẹ̀ gbúdọ̀ máa náwó gan nílùú gbogbo àwọn olówó tó wà nílùú òyìnbó yìí gbogbo pátápátá ni àwọn olórí wọn mọ ibi tí wọ́n ti rówó wọn ni wọ́n mọ nǹkan tí wọ́n ṣe ni wọ́n ó wà plain ó wà glass them èyí tí ò bá plain wọ́n máa wádìí ẹ̀ ti nàìjíríà wọn ò mọ bọ́n ṣe rí o bàbá yẹn wá kú wọn ò máa rówó yẹn pé owó náà fẹ́ fi lọ separation kan fi lè help wọn ajá tó ń hó àti ajá àti hó ẹni ọlá ẹni ọlá orúkọ ìyẹn ti ẹ̀dá ẹni ọlá badmus ẹni ọlá kìnnì kan ẹni ọlá kìnnì kan ẹni ọlá ajá ẹni ọlá ajá tó ẹni ọlá ajá tó kì í ṣòwò nìkan kọ́ o àti gbogbo wọn ti sọ fún ìjọba kó máa bá wa wo even when you are going abroad you are you the, a lot of problems that the, the country cannot even solve the country problem that country cannot solve again that it refuses to be solved majority of you cause it you cause even the fraudster gan tó fi ń fraud tí fraudster fi pọ̀ dáadáa ẹ̀yin ni example wọn living example a good ṣe ṣe good example no ẹ̀yin ni bad example tí wọ́n ní ẹni yẹn sick kò rówó ṣe ẹ wá wo kéèkì Bobrisky ẹ wá wo bẹ́ẹ̀ kéèkì Bobrisky ó ṣe tán a máa pèrè ẹ̀ of Lagos you are not from Lagos you are mommy of Ijebu land Mommy of Ijebu, you are from Ijebu Òde Mommy of Ijebu, ló máa jẹ́ ò lè jẹ́ mummy of Lagos mi ò fà lẹ́tẹ̀ kó bọ̀tọ́ mọ́ mi èkó ni Ìjẹ̀bú wọn pàṣẹ of Ìjẹ̀bú ẹ̀ ó tọmọ Ìjẹ̀bú náà but kò tọmọ Ìjẹ̀bú bẹ́ẹ̀ kó Ìjẹ̀bú ló máa jẹ́ you cannot be a mommy of Lagos it's a taboo it's a crazy thing for you to be calling yourself a mommy of Lagos ìwọ Idrisi Idrisu ẹ máa sọ pé pé mo wà nílò òyìnbó mi wọn mi lè sọ̀rọ̀ yín kí ló dé kí ló wà lọ́rọ̀ yín tó what is your kí ló wà lọ́rọ̀ let us go there. mo ń bọ̀. wọ́n dá owó fún tó lọ sẹ́wọ̀n lọ ṣe ni àwọn EFCC ẹ ti sọ pé gbogbo àwọn celebrity nàìjíríà máa bèrè lọ́wọ́ wọn ṣe rí owó tán máa sọ pé àwọn bèrè netflix náà máa sọ pé ó fún wọn lówó it's a lie torí ẹ̀ owó dọ́là ní all the time wọ́n máa ní netflix tó ń fún wọn lówó irọ́ ni ibo náà ti rí owó tó kọ́kọ́ fi ṣe fíìmù tó fi bẹ̀rẹ̀ netflix ẹni tí ọ̀rọ̀ oúnjẹ jẹ lánàá tó kàn déédéé di suddenly ọlọ́run lè ṣàánú fún yàn o ṣùgbọ́n eléyìí kì í ṣe àánú ọlọ́run <laughs> àánú ọlọ́run ju tèèyàn lọ bọ̀tí eléyìí tí à ń sọ wọ̀nyí kò ń ṣe àánú ọlọ́run o olè eléyìí olè ni wọ́n ń jà olè gidi ni wọ́n ń jà ẹ jẹ́ ká wọ kéèkì Bobrisky ó ṣẹ̀dé láti ẹ̀wọ̀n bó ṣe ń ṣe yẹn ní orílẹ̀-èdè nàìjíríà ṣe gbọ́ ibi tí ẹ ti mọ̀ pé yorùbá ìyẹ̀bú dẹ̀ fẹ́ bà orílẹ̀-èdè nàìjíríà jẹ́ pátápátá ni I tell you àwọn wọ́n fẹ́ ibi nísìnyí àṣàtò mo sọ fún yín tó bá jẹ́ haúsá ni ọmọdé yìí á fi ọ̀wọ̀ fún facility àti sọ̀ráǹdì wọn tó bá jẹ́ haúsá ni ó máa fi ọ̀wọ̀ fún facility àti kíní wọn because tó bá tó bá legalize àwọn kankan ní ìlú bòmíì ẹ wọn ò legalize ẹ nílùú tiẹ̀ you don't slap the country you are living where you reside And again, let up. We don't even talk about that now. That one is not my job, But I want to show you. Because àwọn òfin tó jọra wọn káàkiri àgbáyé òfin tó ti pẹ́ ni tó báǹdì àwọn ìlú àtàwọn tó colonize wọn papọ̀ but èyí tó ṣẹ̀ṣẹ̀ implement ní àwọn millennium báyìí kò sí nínú system míì kò sí nínú àwọn memorandum kan so it cannot be implemented even some country cannot implement it do you understand what I mean Oh, because some people, you understand me? But let us see the cake. Jẹ́ ká wò. Somebody die o, but kí n má tó gbàgbé, kí n má gbàgbé. Mo rí ẹnìkan. One young killer kan wọ́n ṣe gbé ti, wọ́n ṣe gbé dìde. Young killer ni. Bẹ́ẹ̀ ni ó wà láàrin. Tó bá ti pẹ́ ti ṣojú fẹ́rẹ́ o, a kàn tún mú ẹnìkan, a tún pa jẹ. Young killer ni. Ó ti dé. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tó dẹ̀ ṣe ẹgbẹ́ leopard ẹgbẹ́ wo ló ń ṣe leopard ṣé ẹkùn kékeré ni àbẹ́kùn ńlá bẹ́ẹ̀ ni adédè mú wọn látẹ̀yìn apá jẹ ó dẹ̀ jẹ́ oncotic bẹ́ẹ̀ ni mo sọ the Lord reveal it to me now let's go and see what Bobrisky Let me show you from the back. No, I want to show you from the back. It was just in Reno Jerry. Ẹ gbà mí kò ṣóò ní come and see o mo máa fẹ́ bikini ìsìn kò máa fẹ́ kọ̀rọ̀ ẹ̀ wò ó wò ó nípa ti sè ṣe bí òṣèṣò. òun náà mo sọ ok. ìsọ̀nà. torí Okay, hold on. Let's let let me start it again. Let's Ó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ again. This is cake o. Oh. This is Bobrisky cake. This is a cake Oh. two, one. Let's go. Put the put the knife in. Oh, lost school. Oh, <laughs> All right, are you ready? Now, everyone thought that this was not the cake, but it's actually the cake. The cake. <laughs> Yeah, that is cake, oh. That is cake, oh. That is cake, oh. That is cake, oh. The car is cake. Let's rush. I'm coming. Two hundred million naira. It's not easy. Uh-uh. It's not easy. All right. So, ladies and gentlemen, in case you're not aware, this cake is actually a representation of the G wagon. All right. And she just bought the G wagon, the G63, 2020, 2020, 2024. Please, people want to, some people want to spray her, please. Can you move her? Can you move her, please? Please. They are just putting it for you, for you to show that it's cake me! they are just cutting it for you to see that it's a fake o oh. do you see that everything is a fake you see they are cutting it for you to see that it's fake you see you see thank you they are just cutting it for you to see that it's a fake. Two. Do you see? Let's go. Put the, put the knife in. Oh, Lord, sorry. All right, are you ready? Now, everyone thought that this was not the cake. You see, they cut it, they short touch it round. For you to know that it's a cake. It's not easy. Uh-uh. Do you see? All right, so ladies and gentlemen, in case you see? this cake is actually a representation of the G-Wagon. All right, and she just won the G-Wagon, the GC3 2020, 2020, 2024. You see, they are showing it to you guys. They cut, they touch everywhere for you to know that it's a cake. It's not fake. This is cake. They cannot finish it. Please, when it's time for spraying? please, all media, please shut down your cameras. Yes, Do you hear that? I beg, I beg. Stop. Do you hear that? When it is time to spray publicity, all cameras should shut down. Because ó lọ sẹ́wọ̀n níjọ́ sí. The same thing tó fi lọ sẹ́wọ̀n ló tún ṣe yẹn. That all cameras should shut down. Do you see? all these people they don't have uh, eh, ibiṣẹ́ o if this one has job now ó máa fi cover ojú ojú ni you get me? thank you God bless you ẹ tó fún mi sàn yẹn thank you God reward you. You see? You see? Oh, sorry. I covered my face here. Sorry, I was showing it. Please, what is time for spraying, please? Shut down your cameras. Please, ẹ má bínú. Mo ti forget àwọn tara YouTube o. Yay! Emma Binu. YouTube, I forget about you, sir. Mo ti fọwọ́ block you go look at it. Let's go. Put the, put Okay, YouTube. Sorry. All are you ready? Oh. Ah. Now, everyone thought that it's See? the king, but it's actually the king. It's actually the king. Uh, uh, ah, sotiri yóò ní ma ṣe òun kò bọ́tún kókó ṣe nípa yìí let youtube youtube see oh thank you see youtube let me go i'll see you later come and join me on facebook because mi ti mi ti gbàgbé pé mo ń wo ẹwà lórí live o tí mo tètè fọwọ́ block yín by showing this one i'm sorry sorry. Please can come to this center. Sorry. Please, um, we can ask them. No, don't stop. It's Please, when it's time for spring, please, all media, please shut down your camera. Can you hear that? I beg, I beg. God I beg, please. There, there is, I think there's a, there's a two, one. Let's go. Put the put the knife in. Oh, lost school. All right, are you ready? Now, everyone thought that this was not the cake, but it's actually the cake. The cake. It's actually the cake. So uh, ah, It's not easy. Uh-uh. It's not easy. All right, so ladies and gentlemen, in case you're not aware, this cake is actually a representation of the G-Wagon. All right, and she just bought the G-Wagon, the G63 2020, 2024. very tolu àmì gbé omi tí máa ń fi sí búrọ̀ṣì tí mo fi ṣe omi tí mo máa ń gbé kúrò gbà bá mi búrọ̀ṣì àti pàmpù thank you. Look at it. This is the video. Please, all media, please shut down your cameras. Yes. All media should shut down the camera. All media should shut down camera. Two, one. Let's go. Do you see? ó tó gbogbo nǹkan mọ́ra báyìí ni o ó rò pé. so you can see do you see a representation of the G1 God. Right? And she just bought it. He said the cake is 200 million naira, 200 million, 200 ni wọ́n fi ṣe kéèkì. Million, 200 million ni wọ́n fi ṣe kéèkì. These Yoruba people, all the people behind all these things, they are Yoruba o. Even go to pé wọ́n ti jẹ́ owó yẹn pamọ́ síbì kan sí ẹ wá mọ tán jipamọ́ sí tán lọ ń kó ń bẹ̀ wọn ò nílé o tán bá ti rí ẹnìkan tó nílé iṣẹ́ sìn wọ́n ṣe máa bàjẹ́ ni o there is no work kò sí iṣẹ́ iṣẹ́ kankan tó bá fẹ́ dá lè iṣẹ́ sílẹ̀ sìn ẹ lọ́wọ́ ẹ pé èèyàn mélòó ló ń sọ sálárì fún yàtọ̀ sáwọn tó máa bá wọ bàtà tó máa ṣe kọ́nà fún tó máa so oúnjẹ fún tó máa tó máa bá gbélé tó máa bá wọ tó gbogbo nonsense mọ́ra kò sẹ́nibọ̀dì tó ń sanwó fún o all those àwọn nonsense people yẹn nìkan ló bá máa sọ fún kò sí iléeṣẹ́ kankan tó dá sílẹ̀ o this is Yorùbá are doing to themselves and when they see re me people with seriousness dey against them dey steal from them dey turn everybody to they every one of them want to be on serious element kàn dẹ̀ jalè ó ti tán kàn dẹ̀ ja olè ó ti tán mo sọ fún yín a máa pèrè ẹ̀ of Lagos ó slap gbogbo àwọn màmá àti àwọn màmá màmá màmá tó wà ní èkó kó ló kò sí màmá ń bẹ̀ mọ́ òun ni ó di máa sọ di màmá of Lagos ara nǹkan tá à ń sọ níjọ́ yẹn màmá of Ìjẹ̀búland ní ọmọ Ìjẹ̀bú ní dọ́bọ̀ brisky who are the people fighting Lagos gan Yorùbá ni o Yorùbá ló ń bá Èkó jà. ẹnìkan ní Idris is not serious jare we don't just we don't just take it like joke Idris is not joke it's serious jare is ṣọ́nà is serious là ń yìí somebody died because he's looking for money they didn't get the money for the operation and àwọn lára àwọn tó ń ṣe kí ni onítíátà celebrate yẹn ni But Bobrisky àwọn tó dáwó fún celebrate gbogbo wọn Àjàó ajá àti ó tó lòun Ẹniọlá Àjàó where did he get the money the EFCC should do their work let me tell you kéèkì tó ṣe yẹn ṣéyàn kan lè jẹ tán that kéèkì tó ṣe yẹn kò wọ́n lè jẹ́ tán máa dànù ni they waste it do you understand wọ́n kàn fẹ́ sọ fún ipò owó wà they are creating impression look at it this Nigeria gbogbo èèyàn fẹ́ lọ lu òyìnbó wọ́n fẹ́ lọ sí America wọ́n fẹ́ lọ sí Canada wọ́n fẹ́ lọ káàkiri ń sìn abroad and some people are there they are creating this impression tell me excuse me àwọn tó lọ ń gé orí èèyàn tó máa ń gé orí èèyàn àwọn ritualist yẹn ṣé tó bá rí Bobrisky sìn nǹkan tó ń ṣe yẹn wọ́n máa máa gé orí èèyàn àwọn nǹkan yìí tí wọn ò bá stop àwọn nonsense things kan àwọn some bad things kan ò lè ṣẹlẹ̀ kò lè stop ní orílẹ̀-èdè Nàìjíríà tó máa ń sọ̀rọ̀ sí wọn lè ní ó ń jealous wọn kí ló fẹ́ jealous kí n ní owó bíi the richest in the world not richest in Nigeria mi lè ṣe kéèkì yẹn are you getting me so don't say that is jealous gbogbo ìgbésí ayé tẹ̀ ń gbé kò ń ṣe ìgbésí ayé tẹ̀yàn lè jealous ẹni tó bá wà pẹ̀lú senses ẹ̀ all these people tí wọ́n bá rí owó yẹn jí àbọ̀tẹ̀ ṣe nǹkan kan díì burúkú burúkú kan wọn create job opportunity fún Yorùbá o tó bá tó bá máa sọ̀rọ̀ wọ́n sì wọ́n ló níbi tó ti ó ń ta kírìmù ó ń ta èékánná ó ní ibi tó máa ti ṣe body therapy ó ń ta báàgì àbí kó ta òṣìwèrè kan àbí kó ta irun Brazilia kó ṣe kíní kọ̀kẹ̀rẹ̀ kan. They don't promote ìmú àwọn iṣẹ́ ẹ jẹ́ ká tún wá sọ ṣe má jà sọ̀rọ̀ olówó nàìjíríà ń sìn àwọn tó lówó tán ẹ jẹ́ àsọ̀rọ̀ olówó àwọn olówó ilẹ̀ yorùbá bírú àwọn bàbá ọkọya yẹn ìgbà tí bàbá ọkọya ń ṣe ike ó ṣe yẹrí ó ṣe yẹrí mi ti gbàgbé orin yẹn gan ó ṣe ike ó ṣe kùhùlà ó ṣe kìíní kan kìíní kan àwọn yorùbá ló bẹ̀rẹ̀ sí ní lọ kó ike àti yẹrí yẹn wọlé láti china to knock it down kúlà yẹn àwọn yorùbá ló bẹ̀rẹ̀ sí lọ kó wọlé àwọn haúsá wọn kì í ná china mi ìwà lè sọ bóyá wọn kẹ́ka tiẹ̀ sọ àwọn business kéékèèké mú sọ fún yín tó bá fẹ́ travel wọ́n máa lọ sí ọ̀nà saudi ọ̀nà india àwọn pípù yẹn àwọn yorùbá àwọn ló bẹ̀rẹ̀ sí lọ sí china gbogbo wọ́n ń kó ike wọlé láti china láti knock down èyí tó ń bá ṣe ní Yorùbá kiri yẹn ike àti kúlà tó ń náà ṣe yẹn wọ́n máa kó wọlé láti China ni wọ́n knock ẹ̀ down kì í ṣe Yorùbá nìkan àti Igbo Yorùbá àti Igbo lè máa bá ní gbogbo àwọn Haúsá ń ṣe pati o Haúsá tó bá ti ń wo pati tóun náà bá ti use pẹ̀lú Yorùbá dáadáa káfí ayé bá ti wo orí ẹ̀ dáadáa wọ́n lè láwọn fẹ́ ṣe but once in a while not every day like this every day ni ní ìlú tó pé bí wọn ò bá kó ará òkèrè wá àbí káwọn kan wá gan láti náà tí kan bá dá iléeṣẹ́ wọn ò ní wọn ò ní torí ẹ̀ tán bá ti rí ẹni tó bá dá iléeṣẹ́ lè báyìí ìbá wà láti Yorùbá gan ìbá wà láti Ìgbò ìbá wà láti ẹni wẹ̀ ìbá wà láti sọ wọn máa dìde sí nítorí nǹkan tó fẹ́ máa ṣe ni on serious element kọ́kọ́ máa náwó báwo lèèyàn tí ò ṣe owó rí ẹ kàn sọ fún wa irúṣẹ́ wo ni risky ti ṣe rí àjàbọ̀ náà ti ṣe rẹ́rí wọ́n ń ja olè lójúkorojú stealing fraud encouraging and teaching people the system bad things pẹ̀yàn lè lọ ìwọ̀n o tó bá dẹ̀ ti dé wọ́n á dáwó fún ṣótiyé wọ́n á dá owó fún wọ́n á fi oppress are you telling me the money belongs to them are you telling me Bobrisky work for it ṣọ́ọ̀rẹ́ pé iṣẹ́ téèyàn bá ṣiṣẹ́ fún owó téèyàn bá ṣiṣẹ́ fún ó máa waste ẹ̀bẹ́ yẹn ni àwọn kan fẹ́ máa ṣiṣẹ́ káwọn kan máa lọ jí kọ́ dẹ̀ máa wéṣẹ̀ dànù my people Yorùbá people mo sorry to say this ẹ má bínú o they are wasters kéèkì tó ṣe yẹn sẹ́yìn two hundred million yẹn sẹ́yìn two hundred million let me tell you something wọ́n ló ra mọ́tò ṣe rí mọ́tò yìí reason kí n sọ kọ́kọ́ fún yín lónìí ṣe rí láti bí ọ̀sẹ̀ méjì mi ò jáde mọ́ torí mo ní Eh, temporary license lórí mọ́tò yẹn mi lè máa gbé jáde lójoojúmọ́ láti torí mi tí ìlọgba ti quebec sí lórí tí ontario ló wà lórí ẹ̀ṣọ́ ti yé bẹ́ẹ̀. ìgbà tí mo fẹ́ sọ owó yẹn mi wá tí mo ṣàfẹ́ mo fẹ́ dúró for some time but tí mo fẹ́ sọ ni pé two ta ẹ̀mí tax ni wọ́n gbà the quebec àti ibi tó bá ti gbé wá wọ́n máa gba tax wọn ṣó ti yín bẹ́ẹ̀ all these people They are not doing anything to help to help to help the system of our country. But they complain. Tó bá dìgbà tí wọ́n bá complain By wọ́n máa complain that o. Are you sure these people we are not jealous of the money o? To people who say that they are used to be jealous of kiriko kiriko. Ẹ ń gbọ́? Wọ́n fi Idris wọ́n fi ń nọ̀kì àwọn èèyàn dáhùn ní Èkó. Mọ́mí èmi o, mo pè é ní tó o bá fẹ́ di mọ́mí. Mọ́mí of Ìjẹ̀bú Land ló máa jẹ́ kó lọ bá olórí ọba yín níjẹ̀bú kó ní kó fẹ́ jẹ mọ́mí of ìjẹ̀bú land ohun tí àwọn ìjẹ̀bú ọba lè gbà ni wọ́n máa fi ń lọ̀yàn ìkàdẹ̀ ni wọ́n ń ṣe fúnlẹ̀ yorùbá tí ayé yorùbá bá ayé yorùbá ọlọ́run dájì mí o ẹni tó léwu sì máa ń jà fún yorùbá ó kàn ń bọ̀ ó kàn ń disturb ara ẹni you are disturbing yourself on serious elements. àwọn èèyàn sọ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ dúró tì a friend in need is a, a friend indeed àbí a friend in need is a friend indeed now good àjàó mo máa sọ ojú méjì nígbà tó rí patí ẹ̀ ló ti ní problem nígbà tó lọ ṣe gbọ́n sì ń tán sọ pé kó shut down camera tán bá ti fẹ́ ná owó wọ́n yìí ṣe the same thing fún nàìjíríà yẹn o the same Bobrisky tó bá máa ṣe tán sí ẹ̀wọ̀n gbére náà máa dá fún wọn ti fẹ́ dájọ́ nísìnyí wọ́n sọ pé bá ti ṣe fraud ẹ̀wọ̀n gbére náà ẹjọ́ ìkú náà fẹ́ máa dá fún wọn no bail no bail tó bá ti padà síbẹ̀ ní ẹ̀sùn yẹn tó bá ti lè padà tó bá tún commit crime yẹn lẹ́lẹ́ẹ̀kejì you are going life imprisonment náà máa fi ẹ́ sí because listen to it you say please everybody should shut down the media houses should shut down the camera we don't want anybody the government to see it. Bobrisky that just came back from the country. Some people may hate it that you were okay, you did this, you did that. You understand But you are disobeying the country. You are slapping the law. Your father is nobody. Your mother is nobody. Even you, you are nobody. You have used your mother and your father for ritual. It's not our business. Okay? Bobrisky, when you going back to that jail, eh? wọn ò ní fún ẹ ní six months wọn fún ẹ ń gbà yẹn ẹni tó bá dẹ̀ tún rescue wọn máa tún lọ sẹ́wọ̀n torí gbogbo àwọn àwọn àwọn celebrate torí yẹn ìjọba máa bèrè lọ́wọ́ bí wọ́n ti make owó wọn because wọ́n ṣe máa ń pàdé wọn tó máa ń sọ pé tọ́kàn máa ní kó máa pàtẹ́wọ́ tán wá sọra wọn di our lord semi god yẹn kò ní lè happen mọ́ ok kò ní lè happen mọ́ tí ó bá máa fún lówó tó bá jẹ́ pé kì í ṣe orí pé àjà ogun orí ẹ̀ ti dàrú àwọn ọmọ olè àwọn ọmọ nílọ̀dà tó kó gbogbo nàìjíríà àwọn owó tó bá ti lọ́ǹdì àwọn aṣẹ́wó ni wọ́n ń kó sí lọ́wọ́ àwọn aṣẹ́wó ni wọ́n ń kó sí lọ́wọ́ àwọn ará wọn àwọn bàbá tó wà mẹ́tọ́ pé wọ́n ń gbélé tó ṣá tó yẹ pé ṣẹ́tù rí mísì báyìí pé àgbàlẹ̀ Gabriel máa tún bá wọn wọ owó ń gbà mí tàbá tó sọ pé ó jí lára owó yẹn ṣòtìyẹ àwọn yẹn ó ń jà ó ń ṣe kíní sìn ó sìkì ìyẹn sìkì tó fi kú ni kò rí owó yẹn pé ẹni ẹ̀họ́n láàjà ó òun yẹn wọ́n ló gbé sixty million ẹnìkan náà gbé thirty million gbogbo wọn ń kówó million million million sílẹ̀ àwọn olè help press bọ̀dá bọ̀dá káyọ̀dé mo mr káyọ̀dé mo ẹ̀gbọ́n mo mi ni mo ṣe máa ń pè wọ́n tó máa ma fa òun gbà yẹn mo bọ̀dá káyọ̀dé ẹ ṣiṣẹ́ yín kó má bàa rán yín lọ sẹ́wọ̀n ṣé ẹ mọ̀ pé mo sọ níjọ́ sí ẹ ṣiṣẹ́ yín kó má bàa rán yín lọ sẹ́wọ̀n a criminal you pardon that criminal will it will nail you to it will nail you to cross the the corruption you live to fight it will fight you till you die and it will destroy the system anytime they to bá on ní opportunity láti wà lórí kìnìkan nobody jealous them o tí àwọn eléyìí tó bá jókòó sílé tó ń sùn sùn sùn tó ń lo cream tó ń bóra bóra tó ń to gbogbo òṣì mọ́ra bra eléyìí ọkọ̀ tí mo wọ̀ yìí tí mi bá kúkú ṣe ìwọ̀kan nílé ọmọ mi máa ń complain mọ́mì tó wear cloth mi ń wọṣọ wọ́n máa tò mọ́ra ọ̀tọ̀lẹ́ tó máa tò mọ́bí tó máa tò mọ́bí tó máa tò mọ́bí tó máa tò mọ́bí wọ́n máa patronize gbogbo nǹkan tí ò dáa títí tí wọ́n máa economy wa máa bàjẹ́ let me tell you owó wọ̀nyẹn àwọn owó wa tó ń jí ni níbi wọ́n dẹ̀ ti jí pamọ́ síbì kan wọ́n jí àwọn owó yẹn pamọ́ síbì kan tó yẹ pé àwọn tí mo torí pé there was a time nígbà tí mo wà ní nàìjíríà ṣé nígbà tí mo wà lórí àbí lórí facebook náà ni àbí nígbà tí mo wà lórí mo wà nàìjíríà náà a rí wọ́n ní ilé kan wà ní kòyí gbogbo àwọn ilé tuntun tó ń kọ́ yẹn so àwọn kan àwọn politician máa rà á so ẹlòmíì máa tó bá ti ń pín owó wọn ní kọ́ lọ́ máa tó ẹlòmíì kò mọ gbogbo ilé tó ní mọ́ nínú àwọn wèrè kan tó jẹ́ pé má jẹ́ lo èdè f word àwọn míì tó jẹ́ pé wọ́n ti di bàbá wèrè nínú ka invest owó ìlú yẹn ṣe ti yé mẹ́ẹ̀ wọ́n máa ní kọ́ lọ kó yẹn sínú ilé ó ní ilé kan tó náà discover ní ṣé dolphin wọn náà ti rí ilé yẹn àbí ibo náà náà ti rí wọ́n ṣàrí ní ìkòyí ilé yẹn lára àwọn estate kan tó kọ́ mẹ́ẹ̀ wọ́n ṣe ni wọ́n ní wọ́n dìtẹ́tì owó yẹn wọ́n kó síbẹ̀ ni wọ́n ṣe kó káàkiri nìyẹn àwọn tó dẹ̀ lọ ń kó iná míì wà nínú wọn tó yẹ pé bóyá ó ti bá wọn àwọn tó kó owó yẹn sílé ó ti bá wọn ṣe iṣẹ́ rí àbí wọ́n dẹ̀ lọ́wọ́ ti tẹ àwọn náà wọ́n ti pa wọ́n dànù torí ẹ̀ lè ṣe pé wọ́n ń pa àwọn politician náà kàn ń kú wàá máa gbọ́ lẹ́ni in fact torí ẹ̀gbọ́n tiẹ̀ sún mi gbogbo àwọn tó wà ń pàwọ̀ yẹn náà wà máa gbọ́ pé condolence kiri kan kiri kan pay condolence kiri kan tó kiri kan mi ìfẹ́ máa rí kiri yẹn ó ti pọ̀ jù ó ti yé bẹ́ẹ̀ yẹn so ẹ kò máa rí pé wọ́n ti pa eléyìí wọ́n ti pa eléyìí àwọn gbogbo majority àwọn tó ń pa yẹn náà they have money tó ń hide o people were actually killing them so bóyá wọ́n máa tí wọ́n ti pa wọ́n tó wá sọ pé wọ́n ti pa eléyìí ibi tó kówó sí ẹ lọ́ máa kó wọ́n á máa bẹ̀rẹ̀ sí lọ kó wọ́n máa ń náwó yẹn dànù àwọn náà kò máa fi oppress ní ẹ̀wọ̀ nǹkan tí oppress kì í ṣe yẹn sí kí ni wọ́n kọ́ wa kí ni wọ́n try láti kọ́ wa tabasan sí wọn máa ní wọn máa ń jealous ẹni ṣẹ́yìn bọ́dá káyọ̀dé ṣe ti gbọ́ tó sọ pé please shut down your camera that is to say these days now they shut down their camera they are not showing it to you the more you look the less you see ni wọ́n fi ṣe fún yín báyìí o ṣe ẹ rí Bob Risky kéèkì nìyẹn o ẹjọ àwọn olóṣèlú jẹ kéèkì wọ́n máa lọ dànù ní tó bá ti ṣe tán máa kàn lọ dànù tó bá ti ṣe tán wọ́n lọ dànù sígbó àbí ta ló fẹ́ jẹ tó bá tún fẹ́ ṣe mí àtúnwá ṣe mí <laughs> wọ́n pe wá sọ̀rọ̀ ẹ̀ ní mummy of Lagos àgbà orúkọ yẹn lọ́wọ́ ẹ̀ aṣọ di mummy of Ijebuland kó lọ bá àwọn ọba wọn níjẹ̀bú kan fún ní mummy of Ijebuland èpè burúkú ni Bobrisky ń ṣe fún yín èpè burúkú ló ń ṣe fún wọn níbẹ̀ yẹn ló dẹ̀ ń ṣe fún àwọn obìnrin ló dẹ̀ ń ṣe fún àwọn èkó. wọ́n máa láwọn kan ló ń sọ̀pọ̀tẹ̀ ìjẹ̀bú ni àti gbogbo àwọn tó ń lò fún lówó yẹn náà tẹ bá wádìí ẹni ọlá àjà òyìn àwọn ibi tó ti wá orúkẹ ó lè wá láti Ìlọrin tó bá ti gbọ́ àwọn àjà ajá àti à tó bá ti gbọ́ náà ti kó dárúkọ ajá tó tún wá fi hó sí lẹ́yìn bí Ìlọrin ṣe ti yé bẹ́ẹ̀ àwọn tó máa ń fẹ́ bá tó bá tiẹ̀ wá tó ìṣọmọ ìlú yẹn you don't need to destroy other people's things because we are not from there systematically they are paying some people to just destroy others anyway ṣá EFCC àti Nigeria goment a ti sọ fún yín láti beginning people owó wà Nigeria gan o owó wà Nigeria. tí ẹ bá wo right places tí ẹ fojú sí ẹ rí gbogbo ibi tí wọ́n ti sọ pé tẹ bá fojú sáwọn pípì náà bíbó bí tán ti ń kó wọn jáde yẹn máa rí mbẹ owó tẹ bá dẹ̀ ti rí mi tán bá fi owó lẹ̀ sí tán fi tán sọ owó di owó ahólẹ̀ tán sọ owó di owó tán kó tẹ bá kó wọn ní bèrè yìí do you understand ju pé wọn kò ń wéṣẹ̀ dà ní ẹnìwé ṣá àbọ̀rọ̀ tó bábá sọ̀rọ̀ sọ ma sọ pé we no go give you out of it we no jealous ọmọ fún mi mi nígbà owó yẹn lọ́wọ́ wọn. mi ì lè sọ tán bá ra jà lọ́wọ́ mi o tó ń rajà lọ́mìn náà sọ pé kí n lọ kó mọ́tò bíi three hundred pieces wá bóyá èèyàn ń rajà wọ́n rajà lọ́wọ́ mi màá ṣò ẹ̀ fún wọ́n rajà lọ́wọ́ mi ò dé no understand but kéèyàn kan ja olè kó o lè rí owó olè kó sọ́wọ́ mi ní ìlápò tó gbowó olè lọ́wọ́ torí àwọn èèyàn máa ma sọ you know you know she's behind ibi tí mo wà yí gan pàápàá kì í ṣèmi o èmi kọ́ lẹ́ ń bá wí náà torí àkàìmọye àwọn tó wà lẹ́yìn láàrin ṣáwọn èèyàn ò sí lẹ́yìn náà lọ́ ń fẹ́ èèyàn ṣòwò ni wọ́n ń dín èèyàn jẹ làwọn èèyàn lẹ́nu èèyàn ń dùn mọ́ wọn lẹ́nu bíi pé wọ́n ń jẹran ògúnfe ṣé ṣáyé wọn wà wọn ò sí ni gbogbo orúkọ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ nobody should be deceiving anybody àwọn èèyàn ti já sí gan anyway gbogbo yín tẹ́ ẹ dáwó fún lágbára Ọlọ́run ẹlẹ́dàá ṣẹ̀dá àsọyìn lẹ́sàn-án gbogbo tẹ́ ṣe àti tẹ́ ṣe fún orílẹ̀-èdè nàìjíríà ibi tẹ́ ti rówó náà ọlọ́run á túbẹ̀ síta tó bá ti jẹ́ ibi tó dáa ẹ̀ nínú sọ́kọ̀ sàlẹ̀kù ṣùgbọ́n tó bá ti jó lè lẹ́jà agbára ọlọ́run ẹlẹ́dàá ṣẹ̀dá ajẹ́kàṣe yín tú atúnilé atúnlóko agbára kristi a ti sọ fún yín tẹ́ bá ń jáde lọ any country declaration of form ó ti wà ní ìnẹ̀sísẹ́ ó ti wà nínú law ó ti implement it for long time as like maybe people are just over wave I mean they are waving it they are waving it declaration where you are going and declaration where you are coming how you get your money you should be able should be able to uh, explain it okay because home is not built in a day even Paris is not built in a day it was built gradually even àwọn olówó nàìjíríà olówó káàkiri àgbáyé they are not built in a day they build gradually ẹ ti gbọ́ àbẹ́ ìdáhùn tó bá dẹ̀ jẹ́ pórí YouTube náà àtórí Instagram náà ni torí ẹ̀ ó ti yẹ yín mẹ́rin Facebook gbogbo wọ́n fẹ́ reconcile wọ́n fẹ́ wọ́n fẹ́ restructure so it's going to be hard and difficult for some some of you because tó bá ti yá ń sì bóyá ẹ̀yin tẹ́ ń gba hundred thousand lóṣooṣù tẹ́ wọ́n lẹ̀ máa ń gba two two hundred thousand ní nàìjíríà máa ń gba two two hundred thousand dollar every month bóyá ó lè má ju bíi five five thousand lè má máa gbà mọ́ so ẹ bá be careful and gbogbo owó tẹ́ bá dẹ̀ ti gbà tẹ́lẹ̀ kó máa lọ jẹ́ pé tithe àti i tax àti offering lè máa fi san fún ìjọba because tẹ́ ẹ̀ ti sanwó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún ìjọba tí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ sí audit yín tí gbogbo wọn dẹ̀ tẹ́ fẹ́ tí wọ́n bá máa bèrè lọ́wọ́ yín pé if you want to continue to earn money on this then send all your details or your data they will collect it and then tí ọwọ́ bá dẹ̀ ti wá tẹ̀yìn because they are tracing everybody now when they now trace all of you then the money you have collected you pay back o. Oh if you don't go get the after paying ní back, pàpà tún lọ say sí torí bẹ́ẹ̀ you are ẹ̀yìn yọ̀ bí ìrànú sugar. can't you see that they left you behind all the people anybody who la preach lẹ́ǹkan yẹn any man or woman that used to see people that also need and left them behind pàpà it's not a good person ó lè ní wọn ó ti yé because bẹ́ẹ̀ ni òyìn kọ́ la preach kọjá so we are te just telling you reality now ìyẹn bó ṣe jẹ́ so ṣe gbọ́ information yẹn pé kán shut down camera ẹ̀yin ìjọba nàìjíríà ṣe ti gbọ́ ẹ̀yin efcc ṣe ti gbọ́ pé kán shut down camera ìyẹn mi pé ìtàn ṣe fún idris tó ṣí idris ṣe ń jọ sí ó ìtàn padà sí anyway ọ̀rẹ́ ẹ̀yẹn náà kẹ̀dẹ́ gbogbo àwọn tó máa ń sọ fún pé kó ṣe bẹ́ẹ̀ ẹni ọlá àjáò náà òun náà ò ṣe máa ṣe gbogbo òṣì yẹn bí wọ́n lè hate ẹ̀ kó kàn jẹ́ pé wọ́n fẹ́ fi system máa ti lọ sẹ́wọ̀n kó máa fi ṣèdájọ́ burúkú fún ó máa rò pé wọ́n love òun náà you know wọ́n dẹ̀ máa ti lọ síbi tí ó máa lọ tí ò ní náà ní fún bẹ́ẹ̀lì tí ò dẹ̀ ní wálé fọ́dún mẹ́ta gbà ló máa ṣẹ̀ṣẹ̀ mọ́ so ìyẹn bó ṣe jẹ́ number two eléyìí mo ṣàrí pé fídíò kan ń go viral one video is going viral now Ìyábọ̀ Òjó náà bà orí social media jẹ́ ni láti àárọ̀ Ìyábọ̀ Òjó ó bà orí media jẹ́ ni àtàná ni ó tiẹ̀ ti ṣe oppressor ẹni pẹ́pẹ́ dẹ́ngangi náà ni all this pepper den gang you understand pepper den gang yìí ni Ìyábọ̀ Òjó ń titi ẹ̀ ó lọ gbé ọmọ ọmọ Zambia wá wọ́n ní Zambia boy yẹn wọ́n ló níyàwó sílé wọ́n ló ní ọmọ of course ó máa ní ọmọ because of recent ẹni tí ọmọ Ìyábọ̀ ń fẹ́ ọmọ yẹn ẹni yẹn oríṣiríṣi èèyàn ni wọ́n ló fẹ́ ìgbà kan náà ní Chris Daniel ni wọ́n ló fẹ́ fẹ́ christian ẹ̀ wá gbéyàwó ẹ̀ jáde christian ẹ̀ ti ẹ̀ fine ọlọ́run gbọ́ tó yẹ pé christian ẹ̀ fine o christian ẹ̀ is a fine boy christian ẹ̀ fine kó tó wá lọ gbé ọmọ èyí tó wá láti Zambia báyìí torí ẹ̀ dàbí orí ẹ̀grò <laughs> wọ́n ló níyàwó sílé ìyàbọ̀ kan fẹ́ẹ́ dà á máa wò wọ́n máa sọ pé gbogbo yín ẹ ti ya kírímínà jù ẹ máa rò pé anybody ò lè mú yín torí ẹ mọ̀ nǹkan ọ̀rọ̀ problem tó ń sọ pé àwọn yíbò ń create ẹjọ́ mẹ́ta ìdájọ́ tó ń fẹ́ ṣe fún àwọn yíbò oríṣiríṣi kan tó ṣẹlẹ̀ ni Ìyábọ̀ ṣe máa wọn play some game kó ba orí mídíà jẹ́ kójú òun ọmọ máa gbé òun ọmọ máa rí anytime they want to suppress some news like this now they started carrying some news started putting something on your face ẹjọ́ tí èèyàn bá fẹ́ ṣe ìyàwó Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó tí èèyàn bá fẹ́ ṣe ìyàwó ṣé ẹni ẹnìkan ló máa ń wá tó bá jẹ́ tradition tó wá wọ́n tún ránṣọ nàìjíríà thank God tó pọ̀ tẹ̀ tó bá patronize aṣọ òkè nàìjíríà ẹ́ ó tún bá patronize aṣọ òkè nàìjíríà that's good But ṣé tí a bá fẹ́ ṣe ìyàwó ṣó nìkan ló máa ń wá ni tí a bá fẹ́ ṣe engagement tó fẹ́ tọrọ ìyàwó tí wọ́n ti sọ pé bú bú bú nàbúlì bú nàbúlì bú nàbúlì bú nàbúlì bú nàbúlì ẹ́ bú na búlì tó ti pé na bú bú ọ̀fọ̀ kìíní kan kí ló dé òun nìkan ló wá lọ́tún tẹ máa lọ ṣe photoshoot ni that's good àwọn photoshooter ẹ̀ ń gbowó ń tì yín o ẹ̀yin aláṣẹ òkè ajá máa wá o ẹ wá gbé yẹn síta ṣé òun nìkan ló wá tọrọ ìyàwó lọ́wọ́ ẹ̀ ni <laughs> tí ọba tí president Sábíà bá wá wá kí la máa ṣe fún báyìí nítorí ọlọ́run olórí egro má bínú jọ mo kọ ẹ mọ̀ pé mi ì fẹ́ fi taratara sọ̀rọ̀ ẹ kó má lọ di èpè ẹ̀fẹ̀ mo fẹ́ fi ṣe ọkọ ọmọ ẹ olórí egro <laughs> ah, fóònù ti kú.